life you how important you are to my life. You're important to me. An angel, and I love you. I love you too. My assistant, uh, uh, Timo Peak, is uh, gonna be Mike. Surprise! Happy birthday to you. Yay! Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí náà? gbárù ẹ̀ ń kò dẹ̀ lè gbárù it doesn't make no sense. mo ti sleep mo ti slump ah! Ah! mo ti wá ṣubú pa ah! mo ti ṣubú. mo ṣe ń how dare you talk to me like that. Dinamo. wọ́n ń mẹ́ ìgbìlúwà ìgbìlú. stop there someone like that or better than that. I want to fight mo ní máìkì rà. fanta kan náà ló ń sọ. gbogbo nǹkan tí mo ní ni mo ti fẹ́ I gave you opportunity we gave you good opportunity I'm sorry. can you just try and understand. shut up. Get out! Go and meet your phantom. Eh? China. Oh, don't be back I'm A second. ṣàkẹ́ ni. Oh no, wait. Oh, ni òun wòye. Ah. Òun ni òun wòye òun fara gbẹgbà ta ni wọ́n fẹ́ràn tó fi lọ ń yẹgba ní gbangba ayé ta ló pé tán ọmọ bọ́sì mi nípa ẹni tán. bí ìfọwọ́ goodness. excuse me mo lè ti rí ọmọ yìí táàmù tí mo fẹ́ dà gan ló rush wọlé mo lè ti rí ta lélẹ́yìn. ọmọ mi ni ọmọ mi ni. Ah! kí n ra dáadáa yìí ọmọ yìí kì í máa ṣọmọ rẹ o mo dẹ̀ ti fẹ́ dà o àrùn ya ẹ lọ́wọ́ ó dẹ̀ lọ́wọ́ ló lọ gbórí wọlé ṣó fẹ́ yọ sẹ́ẹ̀tì ni àdáàdá orí ọmọ yìí ti dàrú inú màmá àrùn bàbá wọn sìn nígbà tí táìmù tí mò ń bọ̀ gan ni wèrè wọlé. ọ̀rẹ́ ó yẹ kó lè trust me this time around lórí eléyìí eléyìí ti set tí o bá set mi ni wọ́n fún ẹ trust me correct lele. ọ̀rẹ́ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ mo ṣe mo wá lọ́sọ̀dọ̀ tí mi ò dẹ́ kankan mo jẹ jù láyé pé mo jẹ owó lórí kínní five thousand mo jẹ five thousand yóò dín dín mi owó kínní tí o ti ń sun mi. bóyá ló mọ̀ pé mo ti ń gbé nǹkan létà díẹ̀díẹ̀ lórí kínní náà eh, ìdíjọ́ ní kókó. sori nǹkan tí mo bá ta tó fi ta tẹ́tẹ́ tẹ́tẹ́ yìí náà ló máa jẹ́ tó máa fi ra padà. Hmm? Eh. kò ń ṣọ̀nà mi kò ń ṣọ̀nà mi tí o bá ṣe wọn tó kọ̀ ọ́ dé dà lójijì ni kí ni kí ni fọ́sọ́nù sí lélẹ̀ kí ló máa ṣe wẹ̀. kì í ṣọ̀rọ̀ ẹnikẹ́ni túbọ̀ owó làárí. ẹ kú ìdókòó ọ̀gá mo ní ìbéèrè pé ṣé ń bọ̀ rẹ̀ nínú bu gàrí ojú láìsí tó kùnú abọ́ mọ̀ ọ́ wá yìí. fẹ́ bí ẹni kankan mo ti máa ń bí ẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun fún mi létí bọ̀rọ̀ ni ṣé o máa ń báyọ̀ wọ̀jà kalẹ̀ lójú oorun ni tí wọ́n á lù ẹ́ lójú ayé táwa mọ̀ wá kọ̀ oh, ó hmm, hmm, hmm, oh, túnú ká sọ̀rọ̀ rí òun ló dé sí tó sọ pé ṣé wò bí wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n máa dùn kọlu ẹ ṣé ẹ gàrí ló tọ́sọ̀ rẹ mi. ń lọ sí pé ní kò sóúnjẹ mọ́ nílé. kókó jẹpọjẹpọ àjẹ kókó omi báyìí orí orí kan orí gbogbo oúnjẹ ti tẹ́ nílé o gbogbo oúnjẹ ti tẹ́ nílé o gbogbo oúnjẹ pátápátá láti sàṣẹ̀ sílé ti jẹ́ lóúnjẹ tán. Ah, báwo ni. ọ̀rẹ́ ṣíbí kan ló tún mú sí sídí sídí. má wọrí ọ̀rẹ́ wọn ni kọ́ lè máa jẹ lọ́la. ẹ̀rọ ah, ah, ẹ̀rọ jẹ́ àjọ jẹ ah, àjọjẹ ló máa ń dùn. ṣé ṣé oúnjẹ tájọ fẹ́ jẹ ni ẹja kó wọn bẹ yìí. kílódé ṣé àkínjẹ tó kí ń bàyẹ̀ tẹ́lẹ̀ ni eh. ṣé òkè wọn bá ń jọ gbóhùn mùdùmùdù ń bí ẹ̀ tẹ́lẹ̀ ni. mo mọ mo mọ eh, eh. má wọrí fún dislamada má wọrí. jáṣẹ́ bá jáṣẹ́ bá ìwọ èmi àgẹ́ tó pọ̀ ń bẹ. má wọrí sẹ́ ẹ wọ́n gbàgbé mi jẹ́ kí màmá lọ́ba yìí ṣe má bẹ́ẹ̀ pílé kí ni ẹ̀ ó jẹ́ pílé tó ó pílé wá kó wá. Daddy. Yes, Daddy. Ṣé o ń tẹ́ something is wrong with you. ọ̀rẹ́ mi hàn. ìyá jáde. sọ. ìyá jáde. sọ. ìyá jáde sọlá. ìyá kẹ́rọ̀ ń kìlọ̀ rẹ̀ fún ẹ lẹ́jọ́ mẹ́ta tí dà pé nǹkan nǹkan nǹkan yí bírí sọ̀mọ́nì lọ́tírín ṣe báwọn ní tí òun rìn kò tẹ́mi lọ́rùn most times máa ń pa mọ́ra ni kọ́ máa ní pé bí a mọ̀ gbé ṣe mí dé bọ́ kò tẹ́mi lọ́rùn àwọn ní gbérígbérí yẹn ò tẹ́mi lọ́rùn àbúrò kí lélẹ́yìí báyìí sìn ṣé ó dáa kéèyàn ní igi kó má mi sùn ẹ̀ mọ́. ẹ dẹ̀ máa wo dájú jáde sọ́la ṣé bínú lé ni mo jókòó sí nígbà tí àánúrù ní pé kí neighbor ẹ̀ kó sáré ránṣẹ́ pè mí wípé ọmọ òun dákú o. pé tó dé lọ́mọ ẹ̀ dákú mo dẹ̀ sáré dìde mo sáré tẹ̀lé wọn. ìpè pàjáwìrì dẹ̀ni ìpè yẹn kọ́ tí mo ṣe ní kí tiẹ̀ ṣe tara ọmọ tèmi náà fi lọ bẹ̀ nìyẹn. ìwà ẹgbẹ́ bíi agbọmọlà àbí nọ́ọ̀sì alábẹ́rẹ́. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí bàbá jáde. ìwọ ń ta gbọmọlà ń bẹ̀ Eh, ṣé bá bí amọ lèmi náà ṣé màá wá gbọ́ pé irú kan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sọmọ ọmọ ẹ̀ dákú mi ò wá ní sáré dìde kí n bá ṣe tara ọmọ kó dànà àbí. kọ́kọ́ ọ̀dà jọ ń sọ ó kàn máa yẹ kó sún mi ni tó bá yẹ kó sún mi pẹ́rẹ́ ó parí nìyẹn ọmọ má pa mí ọmọ má pa mí tó bá dẹ má pa rẹ ó bọ́ lọ́wọ́ ọmọ yẹn nìyẹn tó ló gba àwọn òrìn tó ń rìn bíi síbi oníkẹ́ àánú má dàrú yìí sọ pé kò tẹ́ mi lọ́rùn sọ pé kò tẹ́ mi lọ́rùn. ẹ má bínú ẹ má bínú que você tí wàá mi jẹ báyìí ọkùnlé o. bọ̀lá tóbi mo ló gbọ́ látàrọ. àbò tẹ̀lé màmí jáde ni. èmi àti mọ́mi. ẹ ẹ àjọ lọ ni. ẹ bẹ́ẹ̀ ni àjọ jáde. so bí mo ṣe ń bọ̀ sí mo ní kó gbé omi yẹn sílẹ̀ ni. <laughs> kí ló tún ṣe lè dá yẹn sí. èmi máa bí. báwo lèmi ṣe fẹ́ mọ̀ bóyá bá mi bomi ma ga o ah, ah. kí ni má bínú ọkọ mi Jadisola, sọlá má ọkọ mi jọ binu, bínú kò ọ̀rọ̀ orí bó ṣe ń ro yẹn o Oro wo Ati pé kí yin mọ̀ tí mò ń o, ó ma binu je jẹ́ kí n ṣàlàyé bọ́rọ̀ yìí ṣe jẹ́ fún ẹ o. gẹ́gẹ́ bí mo ṣe jọ́ máa gbé kọ́rùn roko àbí ẹ wo ẹ ṣàròrà máa wò ó ti yín o mọ́ mi ẹ rí mi èmi náà dẹ̀ rí yín so no issue àbí ṣé issue wa. yìí. rárá jẹ́ kí n ṣàlàyé bọ́rọ̀ yìí ṣe jẹ́ fún mi. àlàyé òṣì wo lẹ fẹ́ ṣe ẹ̀yin yàrá ìní tìjú yìí ẹ wo tó bá ní nǹkan tó ti ní lójú ju olè lọ nǹkan tó sọ lélẹ́yìí o mọ́mì ojú gbà mí tì fún yín. Ah, jáde sọlá jáde sọlá. ẹ wò jáde sọlá mi ò tiẹ̀ dùn lẹ́nu yín mọ́ ẹ wo mommy. i'm out of this conversation ẹ jọ jáde ọ̀rẹ́ mi mo gbé baby. Yes, Dad. Mo mọ nǹkan tí mò ń sọ̀rọ̀. Ojú ẹ̀ ò fà ní mọ́ rárá. Like, you're not happy. Wo mood mi ò kan right lẹ́nu. Mo pé kò ń ṣe everyday náà ni inú mi máa máa dùn. Èdè máa wà tó jẹ́ pé inú mi ò ní dùn. And at times, inú mi máa dùn so. <laughs> Come on, mo understand pé bí life ṣe rí ni. But being with me should make you happy now, come on. Don't bother yourself. I'll be fine. Are you sure? Trust me. Okay, fine. I I know what to do. Alright, ẹ wà nílé tí ẹjọ́ máa ń gist dẹ́rù jù bóyá tó bá rí inú For real? Of course. Oh. Aww. She's here already. Hmm. Oh, oh God. Oh. So ẹ̀yin wà níbẹ̀ rẹ̀ lè béèrè mi. Mo ṣe ìpèpẹ́ ah, You're looking good though. Thank you. Excuse me guys, I'm coming. Oh my god. You're looking good. Fine. Sure, okay. Uh -uh àǹtí jáde àǹtí jáde ẹ bẹ fresh. mo fresh right. Eh no, ẹ ṣọ ẹ ń glow ọlá ìgbóyin náà ni. ẹ wo sitade ojú ó wù dé ni ọ̀rọ̀ ṣẹ́ tí mo discuss. oh that ẹ má worry sí i mo ti ń press button lórí ẹ very soon my bossy, because mo ti manager is already. wow yeah. for real. yes èmi ni na wọn á. bless you i love you. i love you Eh, ẹ eh, ṣẹ́rí kò ń ṣe dandan ni kí sálárì pọ̀ anything any amount kí n ṣáà ti máa rí owó yìí padà ó ti yẹ yín náà. ní kẹ́ wọrí kẹ́ trust mi èmi dé rojú ni náà ẹ wò tíṣẹ́ yẹn bá ti wá bọ́ sí tán sálárì ẹ̀ ó máa gara gan. ah ah yes na yes. wow ah, ah. thank you so much. wàá ti jáde kí ló ṣe yín tó ju yín kọ́rẹ́ lọ́wọ́ báyìí ẹ wo ẹ má wọrí but i will be fine èyí tí mo tẹ̀ ti rí yìí ẹ rí pé inú mi ti ń dùn. àbíkẹ́ kúkú sọ fẹ́ gbọ́n mi kọ́ bí ìkọ́sí ní mo wà látẹ̀kọ́ mi rí bí lọ mo kàn ṣe snapchat ní kí mo ṣe make up kíkà tiẹ̀ jáde àbí kílẹ̀ fi. Mm, ok no problem. ẹ ẹ ọ̀pẹ ah, ẹ ti jáde ẹ bẹ ṣe fine. mọ́mí um, sorry mọ́mí tóbi mo wọlé ń sin ọmọ yín ní pé ẹ̀ ń pè mí ṣé kò sí dáa fìdí ẹ̀ lélẹ̀ síbẹ̀ yẹn. no i'm fine mo oh, wà okay bye kí lẹ fẹ́ sọ. jáde sọlá. yes. sit down i want to talk to you. i said i'm fine. ah ah ṣé mi etí ń dùn mí mo lè gbọ́rọ̀ tí mo ṣe dúró ni. it's okay it's fine. Oh. it's fine. jáde jáde sọlá. yes. èmi ni mo bí ẹ o. it's not a new thing èmi dẹ̀ ni mo tẹ̀jẹ̀ lé ẹ lórí. is anybody tó ń bá yín hági mọ́ mi ah mommy Toby, spare me. you should know that there was a reason for that horrible step I took. Oh, so you actually know it's horrible? Wow. Of course I know it's horrible. Really? Hey, but check in here, explain why it's getting ẹ fi ṣẹlẹ̀ fún ẹ. Mọ́mì, mi ì anything to jọ mọ́rọ̀ ìmọ̀. It's messing with my head already. Ẹ jọ̀ọ́, me if I gbọ́, me if I fẹ́ gbọ́ rárá. Tí ẹ ní sùúrù o. Eh, jẹ́ kí n sọ òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí fún ẹ àbí ẹ̀yin ò ṣáà kí n ní òtítọ́ nínú kó ti wáá gba àwọn ìka sọ́rùn listen to me ẹ wo èèyàn kì í dùbúlẹ̀ kó tún yí ṣubú o téèyàn bá dẹ́rùn ní bèbè ìrọ̀ wọn kì í pa mọ́ excuse me. fẹjọ́ ẹ̀sùn ẹ̀. cream tó ń lò yẹn ṣòbí nígbò mo lè lọ rà kó ṣiṣẹ́ fún mi rárá. ṣé mo sọ fún ẹ ó ń ṣe cream ló ń ṣiṣẹ́ lára tèmi èmi kàn já lára kò mọ̀ ìyá ni but you go buy am so. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin alára kò mọ̀ ìyá. anyways àwa ọmọ dúdú bíi tèmi báyìí. a ní láti stress nípa cream any cream tí n bá lò ó lọ náà ni tó bá wù mí kí n forí para. it goes. pẹ̀lẹ́ ẹjọ ẹjọ ṣé mi wájú ọmọ pupa ṣáàjọ dúdú kan náà ni. Eh? ìwọ náà mọ̀ pé dúdú tèmi yàtọ̀. pẹ̀lẹ́ adúmáadán ó ga abẹ́gà abẹ́gà abẹ́gà ọjọ́ mi. ẹ̀yọ́ ah, ah. mọ́ mi ojú yín rèé báwo ni jáde sọ́lá ṣé o ti jẹun ẹ ra. Mm. báwo lára ẹ jáde ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ jẹ́ bá yín gbé wọlé. ẹ ṣe ọkọ mi ẹ jẹ́ ká pẹ́. ẹ ṣe ọmọ àtọ́jú ìwọ náà ṣe mo dúpẹ́ ẹ rọra. jáde ẹ kí ìjókòó. ṣé o ti kó ìgbẹ́rù dání ni. kò ní yé yín nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó òjé lọ iye ṣáà máa wo ti yín o. ṣùgbọ́n kí n máa sọ fún pé kò wà òkè. àìsàn ẹ kò gbádùn rárá ni. àtọ ẹ ṣebí mọ́mì ti náà ni wọ́n ó dábẹ́ ṣe lọ bá àwọn èèyàn. ẹ pẹnudé tọrọ mi ò bá sì yẹ yẹ get out. Oh, oh. abeg ká get out. ẹ má get out ẹ jókòó. ee eh, mo ṣe máa ná ọmọ yìí lọ́jọ́ kan wọ́n ló máa ní kí calm down. máa nà ọ. apá wo fi ṣeré kí ni wọ́n ṣe ń bí. tóbi ló sọ pé family meeting lọ mo ṣe wà family meeting eh, kí wàá ní tiẹ̀ ń bẹ̀. Eh, nígbà tóbi sọ pé nǹkan gbogbo wa lọ́rọ̀ pé family ti wà ni mo ṣe wá. Eh, mi ò sọ pé òun ṣe family wa nù lé àmọ́ ìpàdé ta fẹ́ ṣe pàdé mọ̀lẹ́bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn tó jẹ́jẹ̀ mi la fẹ́ ṣe pàdé. ẹyin náà ni ẹ já bẹ̀rẹ̀ ká mọ̀ ọ́n bá lọ ọlọ́run sì já gbọ́ra wáyé. ọmọ ìgbọ́n tá à ń sọ ṣá ànípàdé àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ mi àwọn ọmọ mi rè ìyàwó mi níjókòó yẹn ṣé ìwọ jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tèmi ni. rárá èmi ń ṣèyàwó òun. ó wá túmọ̀ sí pé. fámìlì lèmi náà. lọ́dọ̀ gbogbogbò fámìlì kìíní lọ́dọ̀ lọ́dọ̀ jọ kókó mi. kí mọ̀ lọ. kókó mi jọ. síìdì kúkú tiẹ̀ pẹ̀lẹ́ jèrè kó dòkó tí. àkójọ kan yẹn mọ̀ mi. ṣe rí ìparí ta fẹ́ ṣe ó máa brief kan ní láwa lóògùn ara pápápá ni ẹ wo ilé ayé tá wà hmm, ó ti rí bá ti ó ti rí bákan bákan èèyàn ò gbọ́dọ̀ kó lóun wúwo. bẹ́ẹ̀ ìyá ló máa jẹ ọmọ náà ìyá ló máa jẹ. so therefore ẹ tóbi. ọ̀rọ̀ ẹ dá ẹ lórí. gbọ́ mi kò listen attentively see bí gbogbo ẹ ṣe rí ń i'm um, sorry to announce that uh, mo ní lè continue pẹ̀lú owó iléèwé ah, ah. ẹ ní sùúrù jẹ́ ó jẹ́ ìsọ̀rọ̀. ní sùúrù jẹ́ Scotland. thank you now ìdí ni wípé àwọn nǹkan yìí ò balance mọ́ ẹ mú wá fi wò pé hmm, o bá lè wá iṣẹ́ kan eh, yes yes so èmi á wá gbìyànjú láyé ara mi láti make sure pé o bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. dáde mi ò lè kọ́ṣẹ́ o skul yẹn gangan mo fẹ́ lọ mo fẹ́ kàwé. ṣé màá lọ jalè nítorí àwẹ ṣé kí n lọ jalè nítorí ẹ. ẹ má bínú jẹ́ kó sọ̀rọ̀ ẹnu wọn délé. o ṣáà ń gbọ́n tí mò ń sọ. ẹ tí o bá ṣe ti ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bí tẹ́gbọ́n ẹ̀gbọ́n bá tiẹ̀ dé yìí ọpẹ́lọpẹ́ eh, màmá yìí jókòó yìí torí pé ó jẹ́ hard working woman ni níbo lẹ́yìn bó la àbá ẹ̀sìn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n náà so lis ten to me kò dẹ̀ take advice á dẹ̀ wúlò fún ọ náà. ẹ wo dáàdi emi o really like láìka ìdí àtẹnikí tobi lọ kọ kọ́ṣẹ́ o ẹ ṣe mo pe pé mò ń wáṣẹ́ tíṣẹ́ yẹn bá dẹ̀ ti bọ́ sí i lè finance education àbúrò mi. ẹ kò fún mi time jẹ ṣé bá àbúrò mi nìkan yìí náà ni má finance education ẹ. o ṣe ọkọ mi mo dúpẹ́ o ṣe ojú òkú ní tiẹ̀ èmi náà ti mọ̀ pé ọmọ alálùbáyé kà nìyẹn láti gbàtà ti bí ẹ. sorry sorry jáde hmm. most times o máa ń disappoint mi pẹ̀lú bó ṣe máa ń place àwọn ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí ṣé bó gbọ́ nǹkan tí mo sọ ọ́ sí pé everything ó rí bákan bákan ni ṣé ó yà kàdé tó kó gbogbo wàhálà yẹn ká máa kó sí ẹ lórí ọmọ ọdún mélòó gan ni wọ́n fúnra rẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀. ẹ wò dáadé ẹ má wọrí ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ ọlọ́run á ṣe yóò mọ dáadáa ni mo mọ̀ pé ó fẹ́ ran àwa òbí ẹ lọ́wọ́ ni ojú òde ní tiẹ̀ ọlọ́run á fún ẹ ṣe ọmọ tiẹ̀ náà á tọ́jú ẹ. dádì tó bá rí bákan náà nǹkan tẹ́ bá lọ sí. Hmm? tóbi ṣé nǹkan kan wà tí èmi bàbá ẹ mí sínú lé. dádì kò yé mi ẹ bí mọ́ mi nà. à ah, ṣàrẹ̀ ẹ òde nìkan bí mi ṣé mo mọ̀ ni èmi ò mọ̀ kankan ẹ jẹ́ ohun tí mo gbé lẹ́nu. ẹ̀yà jáde. ìwọ ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ó dẹ̀ ṣe kókó torí lẹ́nu bí ọjọ́ mẹ́ta kọ̀ọ̀kan ní ẹrù mi lójú. kí ni. mo mọ̀. ohun tó sọ ìwà àti ọmọ jáde di orogún nínú ilé. what's the exactly the problem. jáde. Hmm. kò sí nǹkan èmi ò bá ní kankan. kò sí nǹkan sẹ́. Hmm. no no no no no oh, don't give me that. ajá tó bá rí ni tó bá ń jùrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá padà rí ẹ tó wá gbó gbó gbó gbó gbó pé wà ń bẹ̀ nìyẹn náà wà ń bẹ̀. kí ló wà I don't know mi ò mọ̀ honestly tí má ní mo mọ̀ mò ń mò ń parọ́ ni ó kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ mi ni and I don't know why she's doing that. ìyá jáde hmm? ó dẹ̀ dá lójú nǹkan tó ń sọ. Ah, ṣé mo máa mọ̀ máa sọ pé mi ò mọ̀ ni àbí. ẹ torí mi náà mọ̀ ni ẹ ẹ ọ̀rẹ́ kòríkòsùn tó wá di ọ̀tá ọ̀run ògbẹ́bọ. ọlọ́pàá sáà nǹkan kan ṣẹlẹ̀ tó tẹ́rìbò nìyẹn. a ní mi ìmọ̀kan tó ṣẹlẹ̀ honestly mi ti ẹ̀mọ̀kan tó mi ìmọ̀ tó ṣẹlẹ̀ rárá ni nítorí kan tí mo kàn rí ni pé ó kàn ṣáà ń kanra mọ́ mi ni anyway I will endeavour to talk to her and I hope that she will listen tèmi kàn ní pé mi ò fẹ́ kọ́ maráyé ọlọ́run má jẹ́ kọ́ maráyé kọ́ ẹ̀yìn ẹ̀mí àti ọmọ mi síra wọn mi ì mẹ́ni tí mo ṣe o tó jẹ́ pé bí ọmọ náà ti wá fẹ́ mú mi tó wá sọ fún mi dọ̀tá mi. Mm, mm, mm, ah. kí ni. always be positive in your thinking irú kí ló sọ yẹn ọ ń bo ayé wo ló ń ṣe méjì ayé wo ló kẹyìn ọmọ ẹ sí ẹ sí ẹ ṣé you don't tell me sọ fún mi sí ṣé wọ́n rí ayé rí. Ah. ọ̀rọ̀ yìí kò tiẹ̀ yéèyàn ẹ ní kí ló ṣẹlẹ̀ mo ní kò sí ẹ̀yìn sísì mo sọ fún yín ẹ tún sọ pé bákan ni ṣé ìgọ́ tó ń dùn mí kọ́ ni mò ń sọ ìgọ́ tí mo rí tó lè jẹ́ possible problem kọ́ ni mò ń sọ ni. so now orí ayé tó ń ṣe ẹ̀yìn méjì. ẹ bẹ ṣé ọmọ mi máa dédé máa change sí i. ẹ ṣé wọ́n ráyé rí èmi ò mọ bí tọ́ máa ti yá. farabalẹ̀ o ká farabalẹ̀ ká farabalẹ̀ ká bá sùúrù bẹ́lẹ̀ ń já lálẹ́ màsíà bẹ́lẹ̀ ń já rèé. fún fúlùwà adéráyọ̀ ẹ wò ẹ mọ ṣe lágbára Ọlọ́run Ọlọ́run ò ní fi yín bá àwọn òbí yín ní ń jẹ ọlọ́run ọ̀dẹ̀ ní fi yín pa àwọn òbí yín lẹ́kùn ẹ wo ẹni á ti ràn mọ́ ó lè dákẹ́ o ṣùgbọ́n ẹni tá a bá pè lọ́lẹ̀ tó dẹ̀ mọ̀ pé òun kì í ṣọ̀lẹ̀ à kò ní fojú rẹ̀ wò ni. ṣó àwọn lọ́wọ́ kan ni mo fẹ́ lọ́wọ́ yín mú mi ẹ má kí ẹ ṣàánú mi ó ti nábì àmọ́ ní mi ẹ jọ̀ọ́ inú mi ò dùn ẹ bá mi bọ̀rẹ̀ yín sọ̀rọ̀ tábàárì kọ̀ọ̀kan tí mo ti ṣe tó ń bà nínú jẹ́ tó jẹ́ pé tó bá ti rí mi báyìí inú ẹ̀ máa bàjẹ́ ni kò tiẹ̀ fẹ́ kó fìrí mi rárá tó bá ti rí mi báyìí ó máa wọ́ ṣẹlẹ̀ mi lórí ẹ bá mi bẹ̀ ẹ́ kó dáríjì mi. Dẹ́láyọ̀ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ kíkọ́ tí bá ti ṣe fún mi ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù no matter how bad the situation might be i don't feel the need for you to apologize to her ìyá ìlẹ́jẹ́ kò ní burú fún bàbá kó ló dọwọ́ ọmọ. kò dẹ̀ ní burú fòkó ọ̀run kó ló dọwọ́ ọmọ aráyé ah, ah, mọ́mì kò sí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ẹ̀ kó yẹ kó máa hùwà báyìí sẹ́yìn kó yẹ kó le tó báyìí gbogbo ìwàsí ẹ̀ láti rí kó dẹ̀ change náà. ẹ wo ó jẹ́ kí n sọ̀kan fún yín no one that is above a mistake. I made a mistake and I'm sorry. Tell her that I'm sorry. Ọmọdé nìkan kọ́ ló máa apologize. Tá bàbá ṣe, ó máa apologize. Mo mọ̀ pé mo ti ṣe kó dárí jí mi náà. First of all, eh, I need to stop crying. Mọ́mí, èmi fi pé bóyá kẹ bá boyfriend sọ̀rọ̀, ó máa gbọ́ràn sí lẹ́nu. Mm. Kò sí àdúrà tèmi àti ẹ̀ bàbá sọ, kò ní gbọ́ràn sáwà lẹ́nu o, mm. but ó máa gbọ́ràn sí boyfriend lẹ́nu bí àkàpè kó bọ̀ wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni Tòkunbọ̀ bẹ́ẹ̀ ni ma. kí n bá Tòkunbọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni má bá sọ̀rọ̀ ẹ má kí n mọ ọmú mi. àgbà tí kò bá farabalẹ̀ á faragbẹ́gbá ta ni wọ́n fẹ́ràn tó fi lọ yẹ gbà láwo gẹ́gẹ́ láwo sinmi gẹ́gẹ́. kì í ṣọ̀rẹ́ èrò ká má ṣe bọ́lẹ̀ àdé. ọmọ yorùbá ni ó dé nìyẹn láyé ẹ ò ẹ bá sìyàn délé rí kí ló dé. irú ọ̀rọ̀ wo nìyẹn báwo lè ṣe máa ní kó sìn wá délé ṣé kóhun sìn wá délé kóhun nìkan ṣẹ̀ṣẹ̀ máa wá padà sílé ẹ̀ ni. Ah, ah, ó dẹ̀ bẹ̀rù ọmọ tó máa ṣẹlẹ̀ ní sùúrù wọ́n ló ń dá lóhùn ó ṣe ní kí n move in sọ́dọ̀ yín àbí o wá mo ti délé mi wọn máa rí yín later ah. alright baby wọn máa pè é later wàá sọ pé wàá miss mi ni. <laughs> kí lèèyàn fẹ́ miss lára ẹ̀ wọ́n jẹ́ káwa máa lọ jàre. all right baby. Oh ẹ mi ò tí ì lọ mo ṣe wà round mo ń bọ̀ ó lè gbàgbó kọ́ sí. sherry a ti máa padà wíwá ẹ̀kọ́ ní problem. ṣùgbọ́n ẹ má gbàgbé o anytime any day ẹ̀yin ni dáàdi wa. irọ́ ni o ẹ̀yin náà ni dọ́tà mi. of course. Ah! ọmọ ọ̀sán làwọn ọmọ yìí orí yìí ti pé bí alájọ Ṣómólú so expert. ẹ ṣe ẹ̀yin náà lè já wa sá. àdìjọ jára wa ni. èyí ló jẹ́ ká mọ ọwọ́ ọ̀tún sí sá. exactly. so ọwọ́ kọ́wọ́lẹ̀ bá máa mọ̀ mo ti já yín nìyẹn. ẹ ti gẹ́tì ẹ. ẹ já lọ ẹ já lọ ẹ máa rí kò sí wàhálà. go. Um, fiyìn wo mo dẹ̀ máa máa rí ẹ later. Ah, o máa máa rí mi later bíi ti báwọn. yes na ṣé mi try. jáde yes. kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò láìkó máa sì mí délé mm. èmi àti ẹ tó yẹ pé tẹ́lẹ̀ tabadélé wa a máa jókòó a máa jẹ a máa mu a tún máa gist kí ló wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò kàn fẹ́ dọ́dọ̀ mi rárá rárá ni tí n bá dẹ̀ ṣe wàá sọ fún mi náà o máa lè apologize. fiyìn honestly o ò ṣe kankan fún mi bọ́kàn jẹ́ pé lately mo wa a bit occupied ọ̀rẹ́ mi. o wà occupied àbí mo ṣe no tó bá ṣẹ́ mi máa pè é máa sọ fún ẹ náà ah, kí ṣe. ó dá ẹ i swear but má worry mo promise two to three days na mo Ma rí ẹ máa wá kẹ honestly. two to three days ti pẹ́ jù o. ọ̀ọ̀ ah, ah, kilo ló ṣẹlẹ̀. o sure. ah ah why not i swear ma wa má worry. mo ti gbọ́ o. bó jẹ́ kí mi máa lọ. all right there. see you. marry you later. all right baby bye. bye. okay. Ah, báwo lè ṣe wá fẹ́ get mọ́tò báyìí. mọ́tò báwo tàbí fẹ́ lọ máa ṣe mo ti ń ṣe ọ̀rẹ́ ìjìyà ẹni ẹ̀dẹ̀ máa sanwó. so certified level ṣe. bẹ́ẹ̀ ni taxi taxi mo ní bẹ́ẹ̀ mo rò pé sọ pé satisfy ẹ̀ ń bá ní bẹ́ẹ̀ tí mo ti satisfy yín tọ́lẹ̀ ohun tó ṣẹlẹ̀ rè ẹ ṣe ẹ ṣe ẹlẹ́mi ni máa sanwó àbí ẹ ṣe ya. how are you ọmọ mi ni ẹ wo ọmọ mi lé ọmọ mi rè that's my daughter. Oh, dájú ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àríra ẹ̀jẹ̀ àríra o. ẹ má bínú sí i tán bá ti múnú bí ẹnìkan ti bàjá nìyẹn níbi tó ti ń bọ̀. o tọ́jú fẹ́ wá sí ọ̀rẹ́ ìbọ̀ rẹ jù fún ẹ fún olóyè kan máa lọ. ẹ̀dá lèmi ni màá sanwó àbí ọtí wàhálà nǹkan ìkéré nìyẹn. fẹ́yìn kí ló ṣe ẹ tó fi ro. ẹ wo ẹ wo dájẹ má porúkọ mi. irú àwọn àporúkọ ẹ báwo táwọn ọmọ alálùbáríkà ọmọ tó da ọmọ ọmọ dáadáa tó ń kí ẹ tó dẹ̀ bẹ̀ sí ṣe yàmùyàmá sí wọn. dáàdi sójú òtì yìí ni. kí ló rí. gbogbo ìrìn ẹsẹ̀ yín ò yí padà látọjọ́ yìí. jọ kí ni observation ẹ. àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí ò tó mi ní èjì lẹ́ ń gbé káàkiri kí ló dé. mo kẹran jọ irú èjì wo ló fẹ́ kí n gbé kiri mo bèrè lọ́wọ́ ẹni irú èjì wo ló fẹ́ kí n gbé kiri. ṣebí ṣebí ṣebí ẹ máa ẹ máa wáyàn tó tó tó wà níbi age group yín àwọn ọmọ kéékèèké. excuse me kò lè work ah, ah. yap mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ fèyí ṣo fẹ́ kí n kún sí i kàn dáhùn. ẹ má ẹ má bì mí o kí là ń sọ kí lè ń sọ báyìí kó papọ̀ ra kó papọ̀. ó papọ̀ ìwọ á ń sa ọ̀rọ̀ mi kó tó mọ̀ kó papọ̀ ṣé kí n kún sí i. mi fẹ́ kẹ́ kú. tó bá fẹ́ kí n kú àwọn arúgbó ló fẹ́ kí n máa gbé àwọn ọmọ kéékèèké orí wọn lọ́dọ̀ mi tí mò ń fi blood wọn refresh tèmi tí gbogbo nǹkan lọ létòlétò tí mò ń yànjú tí mò ń gbádùn ayé mi so àwọn arúgbó yẹn ló fẹ́ kí n tún lọ kọlù. dẹ́ẹ̀dì. mo mo mo bí ẹni o tí n bá lọ dánrú ẹ̀wò bí ìgbà tí yàn tó ń repeat class mi bí ìgbà tí yàn ẹ̀ńkọ́ rẹ́kọ̀dù ayé àtijọ́ ni mi ní dánwò láéláé mi. dẹ́ẹ̀dì ẹ wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ẹ wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ojú ò tì yín ẹ wo tójú ò bá tì yín ojú ń tì èmi o ojú ń tì èmi o kí ló dé ah, ah, ojú ń tì mí jàre ojú ń tiẹ̀. ọmọ kékèké tí wọ́n tó mi lọ́jọ́ orí. ẹgbẹ́ ìyá ẹni kí n tún lọ bá kí n máa rìpíìtì class kan bí ìgbà téèyàn ponú tí ò mọ̀wé tó ń kà mo láti upgrade ara mi pẹ̀lú àwọn òòlù ẹlẹ́jẹ̀ tútù ọlọ́run ní jẹ́ kí n kó sí kànga pẹ̀lú àwọn arúgbó. ẹ̀ẹ́. yes sir wá ṣe rí ìyẹn dáná. inú mi máa dùn wọ́n ni. sir ah, so happy. inú mi dùn fún ẹ. thank you. ṣètò wá rí i ìjà kò bá fún ẹ òníra kò bá ń bẹ o àdìrú àdìgbà fún ẹ àtúngbẹrún sí tó ga jù bẹ́ẹ̀ lọ eléyà tún wá lànà ìgbéga ìgbéga ńlá fún ẹ wàá máa rí ìyọnu ọmọdé wàá máa rí tàgbà wàá bá lànà ọkùnrin pàdé wàá bá tòbìnrin pàdé bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ inú mi dùn gan ni fún ẹ o. I swear I'm so happy in fact daddy the pay is huge àti adẹ̀ ti kúrò nínú ẹgbẹ́ ká máa ṣe kí ni owó ti dé dáadé fọkàn yín báyìí. ọmọ mi nìyẹn. thank you and you see my sister má worry ẹ your education is Don't worry. Aww. I'll oh. finance everything. Thank you, sis. Thanks for having my interest at that. I love you. Nínú lẹ́ni mo ti ń gba kó oríire. Jáde sálá ti ríṣẹ́. Ah! Ah! Ah! ah! Hey! jáde. dadi ah. màmá ẹ. ṣé kò sí ẹ bá ti ránṣẹ́ pè mí má dẹ̀ ti wá báyìí. Ah, má dẹ̀ ránṣẹ́ pé ètò kùn bọ̀ èmi lẹ́gúngún lẹ́sẹ̀. Ah, ẹ̀gún ṣé kò sí ma cause you look troubled. I'm not only troubled. I am disoriented. I am heartbroken. Really? Yes. Ah, kí ló ṣẹlẹ̀? Mi ò mọ nǹkan tí mo ṣe fún Jádesọ́lá. Kò fẹ́ kó fìrí mi rárá. Kò fẹ́ rí mímí látàn. And it's becoming unbearable for me. <laughs> Ní ẹ̀ Jádesọ́lá náà, what came over her? Don't let's go into that details what is important right now mo fẹ́ kó bá mi bá Jádesọ́lá sọ̀rọ̀ I am her mother èmi ni mo bí and I will continue to be her mother kó jọ kó dáríjì mi. wọ́n oh, ṣe but this is uncalled for. ah why wo why now. má bàa fi ṣe jà o àjọ torí Ọlọ́run má bàa fi ṣe jà torí mo mọ̀ ọ́ tó bá fi ṣe lágídí fún kò ní gbọ́ ọ ó tún máa bínú sí i ni. okay mom be rest assured màá make sure pé mo rí màá bá sọ̀rọ̀ and I promise she will apologize for her wrong deed. I'll be grateful. Inú mi á dùn. Jọ̀ọ́, má bá mi sọ fún onílé kó bá mi bẹ̀ ni pé kó dáríjì mi so that um, eh, àárín ìyá àtọmọ wa á tún gún régé padà. Kò sí wàhálà mọ́ mi. I promise you everything will be fine. Oh, shit dúpẹ́. ẹ ṣì ń drop yín ní ìtọ́dọ̀. má ṣe yọnu má ṣe yọnu màá máa lọ fún please help me bẹ̀ka. Okay, my ẹ jẹ́ arrange nǹkan kan fún yín kẹ́kọ̀ọ́ fún yín. nǹkan tí mò ń bí ẹ léèrè sẹ oníkìwọ́ dá mi lóhùn kí ni nǹkan tó ń ju ẹ lọ́wọ́ tó lè fi jó lẹ̀lẹ̀ tó fi jẹ́ pé mọ̀mú sí ẹ ló kù tó fi ń ta yín fi jẹ́ pé mọ̀mú sí ẹ ò lè wojú ẹ báyìí sọ̀rọ̀ mọ́ tó wá di nǹkan tó ń sunkún káàkiri reason kini ni nǹkan tó gangan. really. yes. is that what she told you. wow you are asking me reaction ẹ̀gán ti ṣe òpin gbogbo nǹkan tó sọ òótọ́ ni <laughs> as a matter of fact ó ṣe jù bẹ́ẹ̀ lọ gan. see Tokunbo I will appreciate if you can stay out of this family issue ni kò kàn ẹ́ rárá. èmi ò dẹ̀ kí n ṣe family àbí. no má gẹ̀ tẹ̀rẹ̀. yes nǹkan tó ń try láti sọ fún mi nìyẹn. jare Sala let me tell you something if you know you truly love me tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí o bá ti ń délé kó lọ apologize kó bẹ́ mọ́ sí ẹ kò dẹ̀ change sí wọn. sí mọ́ mi. tí mọ́mísí bá pè mí pé àwọn ò rí changes jáde sọlá ò ní like me trust me. Mm, um, ok mo ti gbọ́ má worry. kí ni nǹkan tó ṣe fún ẹ gangan gangan gangan. hey baby i bet you o ní fẹ́ gbọ́ nǹkan tí mọ́mí ṣe. hey keep it to yourself. ok cool. nǹkan tèmi sọ fún yín pé kò ṣe ni kò ṣe. ok mo ti gbọ́ everything tó sọ but please ṣé mo lè máa lọ sílé hmm, fẹ́ máa lọ lé mi. o fẹ́ máa lọ lé òdúró mọ́ ok fine. Okay. Fine. Um, I'm angry later. No, no, no, no, no. Ma, ma, ma, ma worry, ma worry. Hmm. Okay. Mọ́mì, ní ìmọ̀ pẹ́ tí ti mú àròpamọ́ than tó ń ṣe yín o. Ṣé ẹ fẹ́ kí ṣàfẹ́ kí n rìn mọ́ ni èwo ni wèrè gan èwo ló ṣì pàápàá kí ni gbogbo eléyìí torí ọlọ́run áà wo lẹ ń ṣe ẹjọ báwo lè ṣe rí. ṣé bí mo kò lọ bá ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ni mo ní kó jọ kó bá mi bá ẹ sọ̀rọ̀ àbí kó bá wa dá sí gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin wa yìí kó tiẹ̀ bá wa parí ẹ̀. ẹ má fetí ṣáà ìfetí ara yín gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ mi ò understand gbogbo rògbòdìyàn orí burúkú wo ẹ máa wo bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ṣó ń make sense létí bẹ́ẹ̀ ṣe ń sọ mọ́mì àtọ́jọ́ tí mo ti ń rìn ní ilé ayé mi mi rí èèyàn tó wà useless tó shameless as you are mi ò rí rí. kí ni jáde sọlá jáde sọlá jáde sọlá látẹnu ẹ sí mi. I can repeat it if I choose to. See you. ẹ kọ́ ìdẹ́gbẹ́ ẹ jẹ́ dìde ẹ jẹ́ dìde tẹ́ bá kú sí níbàjá ló máa jòkú yín dànù kí ló kọ́ ọ̀nà. oògùn tí mo fún wọn sìn ó máa jẹ́ kó wà òkè so ẹ má bọ̀dà ẹ bọ ẹ má bá wọn sọ̀rọ̀ kó máa ní ìná first because bp ò kí ń ṣèkọ́ tó ń tọ́ pẹ̀lú kó má máa ronú mọ́. ṣé jèrè nọ́ọ̀sì ṣe ọlọ́run wà pẹ̀lú ọ̀nà ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ eh, wo ṣó ní gbogbo oògùn tó kó wá yìí sìn màá tún rí pé ó ń lò dáadáa ṣùgbọ́n o ṣe gan ni ẹ eh, wàá wá ṣe kíní kan fún mi eh, owó oògùn ilé tó kó wá ń sìn àìtilẹ̀ tẹ́tẹ́lẹ̀ bá mi ṣe pọ̀ máa fún ẹ lówó ẹ̀ ní ọ̀túnla. ọ̀rẹ́ sàn ọ̀rẹ́ madam kẹtẹkẹ ẹ má ronú mọ́ ọ ọ̀rẹ́ ma yes sir. gbọ́n kan tí nọ́ọ̀sì sọ̀rọ̀ sí àbó gbọ́. jáde sọ ládàá. ọ̀rọ̀ jáde mò ń bẹ́ẹ̀ sọ àbọ̀rọ̀ ààrẹ mò ń bẹ́ẹ̀ sọ. báwo pé. Ah, ah. kí n pe jáde kí ni ẹni ṣe pẹ̀lú nǹkan wà lẹ́yìn sí àní kí wọ fún ara rẹ̀ má dààmú ara rẹ̀ fẹ́ lọ́kàn kí ló ṣẹlẹ̀ náà ẹ dẹ̀ ń pariwo jáde jáde jáde jáde ṣé mo sọ nù ni. jáde. dáàdì. ṣé o rọ́ọ̀lù nǹkan ni àbí nǹkan ló rọ́ọ̀lù rẹ̀. ara ẹ kí ló ti wá ṣe báyìí tó ń sọ̀rọ̀ sí àgbà ẹ̀ pẹ̀lú pẹ̀lú condition tí yẹ wà ẹ̀ o bó ṣe ṣe sọ̀rọ̀ o bó ṣe react ẹ̀ kí ló ṣe ẹ gan náà ọ̀rọ̀ ò yé mi o. ẹ wo dáàdì èmi ti fẹ́ máa lọ bí iṣẹ́ o kẹ́tẹ́ kí ara yín love you bye bye kẹ́tẹ́ kẹ́ jáde jáde. ìyá jáde ìyá jáde. gbọ́ tẹ̀mí gbọ́ tẹ̀mí náà jọ ṣé kò ń ṣe pọ́nmọdé ti ń kẹgbẹ́kẹgbẹ́ torí àwọn bó ṣe ń wà nílé yóò yé mi o. ti lọ bí iṣẹ́. jáde. àló ti lọ. tó tán tó tán báyìí tó tán báyìí tó tán ọ̀tẹ̀ ní sẹ́wọ́ ní sẹ́wọ́ ní sẹ́wọ́ ní sẹ́wọ́ wá fún. jókòó sára jókòó sára kò mú un. wo kì í sọ fún ni kó tó wọlé o àṣàrà yìí wọn náà ló fi ṣe ràn ọ̀rẹ́ mi jọ mo bẹ̀ẹ́ mi mo kàn pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi àní irú ẹ̀ mọ́ jẹ́ ìsáré lọ ṣe arrangement fún ti ambulance yẹn mi ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo understand wàá mọ́kàn ní gbọ́. ga o kíkú ṣàkàṣẹ rere mọ́ wa lọ́wọ́ ó mà ṣe o abiyamọ tòótọ́. She was a very good man, a very good one. ọmọ ẹ̀ náà ló wọlé dé understand nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí. jáde jáde èmi náà jáde ni kí n lọ wá tọrọkọ bọ kí n tújọ torí ìyá ẹ náà ni káwé ra àwọn tó bá fẹ́ tó bá tún fẹ́ rà mo wọlé mo ṣe wọlé mo wọlé báyìí mo bá yẹ báyìí. ẹ bá màmá mi báwo. kú ìyá ẹ ni mo bá. mo gbé ìyá jẹ mi mo ti dárò mo ti dárò mo ti dárò. hi mọ́mí. Daddy, tell me it's not true, please. Did, did, the truth. Daddy. Daddy. Ṣé mọ́mí kọ lẹ́tà sílẹ̀ kan tó kú ni? Mi ò mọ̀ pa Me jáde, mi ò mọ̀ pa tí n bá fi lè bí ọkùnrin ọmọ mi ló máa ní eighty percent nínú gbogbo property. yes now ìyàwó yóò ṣàbọ̀ ọkùnrin obìnrin ló ń bí jù. tí yẹn wá túmọ̀ sí wípé torí property mo ló ṣe fẹ́ mi àbí bẹ́ẹ̀ ló ṣe lóyún. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o. má get me wrong o a kò sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ni. oye sẹ́yìn náà ti lágbára jù. tí bá kò sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ni kí bravo bàbá jáde sọlá bàbá jáde sọlá ẹ ìyẹn ni bí wọ́n sọ̀rọ̀ mo lè pa bẹ́ẹ̀ ìwọ ọmọkùnrin yìí ó bẹ̀rù Ọlọ́run o ó bẹ̀rù Ọlọ́run ní gbogbo nǹkan tó wà nílẹ̀ tá à ń bá fà yìí inú ẹ̀ ló ti ń ṣe léyìí nínú eléyìí. Ah. aṣọ òótọ́ ni. ó ti lóyún fún ẹ. Ah. mo kí ẹ wo èyí tó ṣe yìí ń gbà kúṣẹ́. Ah! bá ló fẹ́ bínú o lè ba nǹkan jẹ́ àmọ́ tí wọ́n bá ní bẹ́ẹ̀ ṣe tó èèyàn ṣe fẹ́ da inú ẹ̀ ìná ó lè ó lè ó lè dáná sunlé. Ah! Ah! tí wọ́n bá jẹ́ èèyàn tó ní àròjinlẹ̀ tó dẹ̀ ń ronú dáadáa you know that I don't deserve what you did to me don't deserve it. she's even pregnant for you. she's... even pregnant for you. She's pregnant for you. Oh, she, she. Ah! She, okay, she intention. Get, so get, um, job, job, please, eh? Pamisile ma pamisita jẹ́ ká má yẹ káwọn ọmọ yẹn gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ yìí. Ah! bàbá jáde bàbá jáde oh oh okay so ó tiẹ̀ mọ̀ ó mọ̀ pé kò tó ṣe ó dá ó wá ní pé kí n bá ẹ bò àṣírí ẹ káwọn ọmọ ẹ má mọ̀ káwọn ọmọ ẹ má mọ̀ ìkà ni ẹ ìkà ni ẹ ìwọ ò fẹ́ káwọn ọmọ tiẹ̀ mọ̀ wípé o lọ yan àlè níta nǹkan tí màá gbọ́ ni wípé tí ọmọkùnrin ò bá ní owó lọ́wọ́ nǹkan ọmọkùnrin wọn kò dìde ṣùgbọ́n bíi títì ẹ kọ́ bàbá jáde bíi títì ẹ kọ́ ó yàn lè síta. ọmọbìnrin mi sùn wọn fún lóyún wọn fún lóyún ike mi bá sọ wọn ọmọ ẹ ìkẹtùpẹ̀sì ìkànnì ẹ ìkànnì ẹ ìka ìka ní ẹ̀mọ̀ dẹ̀ fa lọ́wọ́ mo fa iná lọ́hùn lọ́wọ́ èmi mọ̀ pé màálù tí ò ní rò ọlọ́run ló ń ba lè ṣìṣìn ọlọ́run ló máa ṣèdájọ́ ẹ̀ ọlọ́run ló máa ṣèdájọ́ ẹ̀. ìmọ̀ọ́yà ẹ ra ma ẹ ká sọ ma. ẹ ká sọ. bẹ́ẹ̀ ni. ṣé mi. ẹ̀yin ni ma ẹ wọ ẹjọ mà ṣé mo lè gba díẹ̀ nínú àkókò yín. bẹ́ẹ̀ ni mà. Ah, olúwa chi màláìka ah, ẹ má bínú o olúwa ní kí n wú fún yín kẹ́ ẹ ṣọ́ra fún oúnjẹ àjèjì oúnjẹ tí ẹ ò mọ bọ́n ṣe pinlẹ̀ àti ẹ̀yin àti àwọn ọmọ yín ah, jí màláìka nítorí wípé ó ní ewu gan. ẹ jọ̀ọ́ mà àwọn ọmọ mi àti ilẹ̀ ni mo ti fi kọ́ wọn wọn kì í gbóúnjẹ jẹ lọ́wọ́ ará àta èmi ni máa ń dáná tó ń jẹ àmọ́ bẹ́ ṣe wá sọ yìí o màá tún tẹ̀ mú wọn létí. Ah! olúwa nǹkan tí olúwa ní pé kí a wí fún yín yẹn àlàáfíà ni fún yín. ẹ jọ máa ẹ wò ó mi ò gbé báàgì dání mi ò mú kankan dání tí má fẹ́ rí yín kọ́. ẹ wo ma ẹ má ṣèyọnu olúwa ló rán mi sí yín tó bá tún kù olúwa mọ́mọ́ bó ṣe máa gbé mi pàdé yín ma ìgbọràn ó sàn ju ẹ̀bọ̀rú lọ àlàáfíà fún yín mà olúwa wà pẹ̀lú yín. jerry moyama jerry moyama. jáde sọlá. ah mọ́mí ọkọ̀ ọ̀mà bọ́ọ̀lù ẹrú lọ́nà òòrùn níbo ló ti rí nǹkan tó ń jẹ níbo ló ti rí ohun tó ń jẹ. Ah, dájì ló gbóúnjẹ wá sílẹ̀ ìgbà tí mo dẹ̀ retí títí tẹ̀mí ò rí ebi dẹ̀ ti fẹ́ pa mí sínú ilé. kí ni. mo kẹ́rùn ọmọ yìí ó ní ni ṣé mi ò sọ fún ẹ wípé kó má jẹ oúnjẹ tó bá gbé wá láti ta ah. ṣé mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ inú ilé ni mo ti ń jẹun mọ́ mi ah mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn drama yìí. ta ló ló gbóúnjẹ fún ìbẹ̀bẹ̀ rẹ̀ eh, bàbá jáde sọ́la bàbá jáde bàbá jáde máa bà tèmi jẹ́ bàbá jáde. kí ló ṣẹlẹ̀ gan-an àwùjọ ah, pariwo mi bẹ́ẹ̀ pé mi ò mi ò sún. náà ṣé ni máa pariwo yín níbo lẹ ti róúnjẹ tẹ gbé fọmọ mi láti jẹ. níbo lẹ ti róúnjẹ níbo lẹ ti róúnjẹ àjòjì tẹ gbé fọmọ fún mi. wo ló ń jẹ àjòjì èmi mo gbé wálé. bó lè ti oúnjẹ tẹ gbé wálé. ọgbọ́n máa bá mi sọ̀rọ̀ ẹ̀ ń jásẹ̀ mọ́lẹ̀. mò ń bọ̀ lọ́nà mo dẹ̀ róúnjẹ mo dẹ̀ gbé wálé. ẹ ti bà tèmi jẹ́ ẹ ti bà tèmi jẹ́ ṣé mi ò sọ fún ọ pé kò bá wọ́n jẹ́ ẹ ti bà tèmi jẹ́. o fẹ́ sílẹ̀ ṣe fún mi ni kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. mo dáràn ah, ọmọ kò ti di ọmọ kò ti di. kí ló ṣe ẹ. bàbá mi hmm? ẹ gbà mí hmm. kan ló jíṣẹ́ fún mi lánàá ó ní kí n má jẹ oúnjẹ àjòjì mi àtàwọn ọmọ mi hmm. bó dẹ̀ ṣe jíṣẹ́ yẹn fún mi ni mo súré délé ìgbà tí máa délé ohun tó sọ gẹ́lẹ́ ni mo bá lánàá ẹ̀rù bà mí ní tí mo ṣe jíde bíbá ìlàrọ̀ yìí nìyẹn ẹ ṣàánú mi ṣé mo pé èyí nìkan ni mo ní mi ò hmm. lẹ́lòmíì. ó dáná bí kú bá pa ni a gbọ́ tẹnu ẹni àwọn òpè tán ní fìtàn gbára wọn lẹ̀ hmm. èmi kì í ṣe ọ̀mọ̀ràn tí mo yún inú ìgbín nínú karahun àwọn onílẹ̀ ńlá béèrè lọ́wọ́ wọn. àwọn ni wọ́n júwe ọ̀nà fún wa. afọkọrẹ máa jẹ afọkara máa jẹ afọkalẹ àwọn lọgbọlọgbọ adiababari ma fàrún mọ ìyá ẹbọra ni mọlárùn mọmọmọ ìyá ọlọsẹ olómi ẹbọra wọn kà ọbàjà ẹbọra. ikú rè. níbo bí kú ó bá pa ni agbátẹnu ẹni àwọn òpìtàn níbi ìtàn gbàrà wọn lẹ wo mọ jẹ ń tán ikú rè o ọ̀rọ̀ tí akọ apá bá sọ òde ọ̀run ló ti wá o ọ̀rọ̀ tí ọmọbìnrin náà sọ fún ọ òótọ́ ọ̀rọ̀ ni o ọmọ rẹ ti jẹ májèlé táwọn olóyìnbó ń pè ní Johnson wo ọdún mẹ́ta péré ni ó lò lára rẹ̀ wo wọ́n bá ti lè ju bẹ́ẹ̀ lọ òkú lẹ́lẹ́jà ta o wo ọmọbìnrin kan rèé òun ló gbóúnjẹ fọ́kọ rẹ̀ tó fi májèlé sí ó fẹ́ pọ́ ọmọ tiẹ̀ kí táwọn tiẹ̀ ó mọ̀ gbáyé kó bá lè rogún jẹ ni o ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ iṣu ẹni ló ń tọwọ́ ẹni bepo bàbá Ṣàdìsọ́lá ló pé léyìn bá mi ẹ ṣàánú mi torí Ọlọ́run ṣé ẹ rántí àtìgbà tí bàbá mi ti kú náà ti fà mí léyìn lọ́wọ́ àkọṣe igi mi rèé má jẹ́ fojú sunkún ọmọ kí lọ́nà àbáyọ kí ni kí n ṣe ń bó la máa gbé gbà ẹ ràn mí lọ́wọ́ bàbá mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá mi ẹ jọ̀ọ́ mi ò níbi tí mo fẹ́ lọ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ọ̀nà àbáyọ o má jẹ́ kí n tán ètùtù ńlá ṣe ètùtù ràpadà mi sì ni ó lọ wá owó wá o owó ló délẹ̀ yìí má jẹ́ ń tán o á pẹ̀ràn á ṣètùtù. ẹ̀jẹ̀ rẹ̀ sì lálò lè rí i ṣe tó na tọkùn ni àti ìwọ ọgbàlẹ rẹ ó léwu. bàbá ẹ rí bẹ́ẹ̀ èèlò wá lówó òun gan báyìí. nígbà ayé ta ọmọ bọ́sì. màmá ṣé òsì tí mo rí kí n jáde lé ní yìí. mo kí n jáde lé ní àmọ́ mo ní kí n wá rí yín ni nítorí ẹ ẹ wò ṣe wò mí yìí mo gbàdúrà fún yín ọlọ́run ṣẹ́rin tó dojúkọ mi mo fẹ́ yáwó lọ́wọ́ yìí ní twenty five thousand naira ni mo need ah. ẹ yá mi. twenty five thousand ẹ̀yin gan owó tẹ̀ ń dá sí wa lọ́wọ́ kò wọ twenty thousand ẹlẹ́fẹ́ yá twenty five thousand ẹ wò kí n má parọ́ tán yìí àárọ̀ yìí láàárọ̀ yìí láàárọ̀ yìí báyìí ni mo ṣe kó àjọ fáwọn kan so bí mo wà yìí bí gbogbo lè ṣe tóbi tó yìí kò sí nǹkan kan kò sí any cash lọ́wọ́ mi. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ wo ojú òní tí ọ̀rọ̀ mo ní ẹ ṣàánú mi má dà padà Petro. Mi ò lè máa parọ́ fún yín náà. Mo máa dá padà. Mo mọ ọbọ̀ mi lè parọ́ fún yín, Mo ò lè sọ́ra mi dówó, mi lè parọ́ fún yín náà. Ẹ mo mọ ẹjọ́ ẹ má bínú ẹ bá mi wò. Kò sí káàṣì ní gbogbo inú ilé yìí tẹ́ bá ń wò mí. Ẹ bá mi wò ó, ẹ bá mi wò ẹ lè rí ìkọ̀kọ̀ kẹ́tẹ́ fún ẹjọ́ Mi lè parọ́ fún yín, mi lè máa parọ́ fún yín náà, kò sówó lọ́wọ́ mi, ẹni káàṣì ò sínú ilé yìí. mo gbé. Babalájọ mo máa dá padà, ká ni mo fẹ́ rú tèmi fún bó mo fẹ́ gbà. Ọlọ́run má má jẹ́ mo rórí ọmọ Ọlọ́run ṣàánú yìí. Padi mi ah, jare na owó ní kókó na you know something na money na ah, but you know as e dey go na owó ní na. alaye alaye i know money answer it all yes, thing yes. but at the same time no be everything money fit do. <laughs> ọmọ ìyá mi gbé débẹ̀ o kọ́lọ́ má jẹ́ ká rí àìsàn kò gbóògùn ní o pàdé mi. Ah, owó máa ń disappoint kọ́ ló máa pè tiwa níyà. kí ṣòro máa lọ jowó lọ eh? hmm, i reason with you. how much you get I ayọ̀ hmm. two billion if you say you get ẹ̀ adi kobo. táwọn red ball ọdí èrò ló wà ń lẹ̀. ah, ah! two billion tó ní yẹn. máa kún ẹgbẹ́ ok wọ́n bọ́sì àwọn pàdé mi kan ní chevron ní two weeks ago àwọn ọmọ ìyá mi o yeah, ah, yeah, yeah, yeah. yé yé yé di mata person go drain bro person go drain. ẹ rárá o ẹ̀yin bàbá mi ẹ̀yin brọdà mi ọkọ ẹ má bínú mo kàn ní kí n béèrè ìrànlọ́wọ́ kan lọ́wọ́ yín rẹ ẹ má bínú ẹ má bínú mi ò yájú sí mi o. ẹ jọ ẹ ṣàánú fún mi mo nílò ìrànlọ́wọ́ kékeré kan lọ́wọ́ yín ni ọmọ mi wà the point of life and death twenty five thousand naira ni mo tẹ́ bá lè ṣàánú mi inú mi á dùn ojú òde ní tí ìyẹn ẹ̀ ní rí dààmú. and guys i mean ojú ló rí ṣàánú náà. Ah, ẹ ṣe. mama ẹ mọ̀ kó ṣẹlẹ̀ ẹ ẹ má bínú ẹ náà ṣàmọ̀ bẹ́ẹ̀ bí wẹ́ẹ́ ṣe àwa gan-an ah, ọwọ́ lọ́run lára I swear ẹ ṣáà pé bá ṣe mu akọrin là ń fi eléyìí tẹ̀lẹ́gbẹ̀ẹ́. I'm so sorry, please. Ẹ má bínú. Ìyá ìyá ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa o. Àlùbáríkà. Ẹ ṣe àmínà. Àlùbáríkà. I'm so sorry, please. Eh? Accept my condolence. Now we're gbìyànjú. Máa wà all right. Ẹ guys, kilo ló now. Oh, Owó yẹn kiri twenty five k kí ló tàbí assist woman Guys, shut up Joe. The money is small now, Kilo day. dé? Two twenty five k ó kéré ah, ah. náà, bọ́ọ̀lù yẹn ti ṣe báyìí náà. Ah, ó rí èèyàn tó fáìn bẹ́ẹ̀ yẹn ó béèrè twenty five b ó dẹ̀ fẹ́ fún un ah fẹ́ kán bí wàá di i swear six hundred years ah ó sì máa gbá kórì ọlọ́run ọba ń dọ́ ah kò jẹ́ láyé fún ẹ ń bírí mi. ọ̀gá rí four cup o rí four cup. tàbí irú mi báyìí mo ṣe yí jọ please tó repeat ẹ̀ nù kò tún yí kinní yẹn dáadáa kò tún tèmi bàjẹ́ kọ́mọ kọ́mọ mo kẹrùn ọmọ ìbáyé mi jẹ kọ́mọ wọn kẹrọ jẹ dìde. bàbá ẹ má para yín ṣeré mi bí mo ṣe wà yìí adìyẹ jeton. Oh, ẹ Kini. Tiba tán. Hmm. ọbí ẹ rí. kí ni. tí báyìí pa aramiṣẹ aramiṣẹ wálẹ̀ adìyẹ àbújá ni wọn lè jẹ tán adìyẹ àbújá wa tóbi tó màálù bódìjà àbò tóbi tó màálù kára mm-hmm. èmi mo ṣe wà ìbá bá ṣọ́pà nínú láàrin two days mo jẹ́ odindi màálù ìwo ẹnìkan ní mi lè rún. wo bí ó dùn hmm. you are sweet but má yẹra ẹ jù má yẹra ẹ jù. tani ah ah ọkọ ń wò pé ta ló ń bọ̀ lọ́ọ̀kọ́ yìí. èmi ni ìdájì fi yìn. ah mo rí ẹ àti bí ìgbà tó o bímọ rí kò ní dáa báwo tó ń ṣe mí kọ owó yẹn lóko owó yẹn tó tún ṣe nice look at you o ṣe o fẹ́ rí mi so important tó bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bọ̀ Suzy o lè máa lọ ní tiẹ̀ o ṣáà ti jẹ́ tọ̀dọ̀ ẹ tán ẹ kùn dàbí kí n ra mú irọ́ kò lè pẹ́ <laughs> ah, ó tún kí ni ẹ̀ ó fi brush gbogbo ẹ̀yìn mi. dájú dájú fèrè kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ kí ló happen gangan dúró báyìí kí ló ṣẹlẹ̀ gangan kí ló happen rárá fakàn balẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún mi. ìṣòro kan ló wà fún mi ọmọ mi ni wọ́n wá ní pé mo máa ṣe padà fún twenty five thousand naira twenty five thousand naira ni wọ́n ní pé kí n mú wá fún rà padà tó fẹ́ ṣe fún ọmọ mi kó má bàa kú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. ẹ lóòótọ́ náà ṣẹlẹgbẹ lọmọ ẹ ni. kò sí ẹyẹ mi ìdíwọ́ ìjọ ẹ̀ṣà. wàá fẹ́ kú wọ́n dẹ̀ ní kẹ́ ṣe rapadà fún. twenty five thousand naira ni. wọ́n fẹ́ gba ẹ ni ó ṣe máa jẹ́ twenty five thousand rapadà ojú bíi two thousand or one five lọ́nà tí wọ́n kàn máa ra òróró tí wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ prayer wọ́n á ṣe lóru mọ́jú wọ́n á dẹ̀ tán kándù láìpẹ́ ṣe. ṣàánú mi ẹjọ́ ẹ má jẹ́ múrúre ọmọ mo bẹ̀ yín ní ẹjọ́. ó ti wá dé point of death báyà bí ò ní fojú sunkún ọmọ agbára ọlọ́run ò ní rírú ẹ̀ ṣùgbọ́n listen ṣebí Yorùbá gidi ni ẹ òwe Yorùbá kan ó sọ pé ọmọ oko tó bá fẹ́ jẹ búrẹ́dì tó like búrẹ́dì ṣùgbọ́n tó fẹ́ kí búrẹ́dì wá látọ̀dọ̀ ara lé wá sóko òun gan láti fi style fi iṣu ránṣẹ́ sílé sódà táwọn ará lé tán bá ń lo okun wọn á lè bóun náà ra búrẹ́dì dání bọ̀ ó ti yẹ wo bí wo bí kíkíní ẹ̀yìn ta oven <laughs> báyìí. kí nìyẹn túmọ̀ sí. try kó digest ẹ fúnra ẹ tó bá ti yí ẹ̀kọ́ yẹ kí n gbọ́ mo ṣe wà ń bí. ẹ ló Fáṣọlá jọ ìjọ́ wo ló ti bá mi gbóhùn Ṣeun Zare last ọmọ yẹn ti sákò lọ hospital mi for a very long time nísìnyí tí mo ti ń wà sọ fún kó máa bọ̀ fún treatment yẹn ń sìn o àwèrè ò gba abẹ́rẹ́ ẹ̀ pé ó dẹ̀ ti sákò lọ hospital wa ẹ sọ fún ẹ má bí mi nínú mi ò kí ń láì kí n máa bínú ok ẹ̀yin méjèèjì yìí ń ṣiṣẹ́ mo ti discharge yín ó yẹ kẹ́ ti máa lọ́lé ẹ bí mi ò bá lè gbàdọ̀ ti mọ́ra ṣábíàmọ́ ni mí bí ò bá lè gbàdọ̀ ti mọ́ra ṣàbíamọ ni mí oje gbàjọ ti mọ́ra abiamọ ni mí àbí tọ́mọ náà bá kú ńkọ́ kí ni mo fẹ́ bọ́lọ́run fà ní ìgbà tí Àtíkù kún last week kí ni mo ṣe fọ́lọ́run Abíọ́lá ìgbà tí ọmọ ẹ̀ kú ó lèmi ni mo pa kí ni mo bọ́lọ́run fà ẹ́ olóńgbò ìyá láńlẹ̀dì wa tó kú tí mo fún lóyún tọmọ ẹ̀ kú kí ni mo bọ́lọ́run fà kò sí mi ò lè ṣe anything ṣẹyẹ yìí mi ò ṣiṣẹ́ lọ́sípítù yìí mọ́ onígbèsè ní ẹni tẹ́ máa dá gbèsè lẹ́wọ̀n ọmọ ìjọba ó dàbọ̀ ẹ ti ya wèrè gbogbo yín alákòóbá ni. mi mọ nǹkan tó ṣe jáde látẹ̀kan tí mo ti ń pè kò gbé call. wo ìmọ̀pọ̀ lọ́dẹ orílẹ̀ rẹ wá ó lè ti change mind ẹ̀ bẹ́yẹn. ó dẹ̀ rí sọ. má tó mọ kí ká máa fún ẹ ká máa lọ jàre àápè tá a bá dé ní àpàdé wa ń bẹ. kùdẹ ní bímọ. àápè kó pàdé wa ń bẹ. jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. ṣùgbọ́n dáàdì èmi àtọ̀rẹ́ mi fẹ́ sáré débi kan à ní pẹ́ dé. ẹ dé lọ mo tẹ̀rù pé wà á ti jáde before now ni ah. pápápá kẹlẹ́ bí tẹ fẹ́ lọ kẹlẹ́ ti padà. Ah, dáàdì kí ló ṣẹlẹ̀ ṣẹ́ ń lé mi ni. kí ni fẹ́ lé ẹ fún oh, dáadé ọ̀rọ̀ yín ti yé mi ẹ ti ní plans mi àbí ẹ ti fẹ́ gbé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo yẹn wá sí mi. èmi kọ́lá ti máa gbé ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo kí n kú láéláé kí ló ń ṣe ẹnu owó òtí ẹ mọ́kì bá bẹ́ẹ̀ ti change ó yẹ kó máa study mi kó máa ṣọ́ mi gan ó dà for example kó lè mọ̀ pé mo ti change ṣó rántí pé mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà kan nígbà tí mo ti sọ pé irú twins àwọn ìbejì tó kó síwájú yìí pé kò yẹ kí n tú wò kí n wo ètò jẹ́ táyé ẹ̀ ẹ̀ mo understand kí n wo táyé àbí kẹ́hìndé kí n lè ká lè mọ ra wa ká kó introduce wọn síbi kémi náà dẹ̀ mọ́ wọn ìgbà tó dẹ̀ sọ pé no ṣé mo dánwó ẹ̀wọ̀ wọn but ìyẹn ò há mí ni o tó bá ṣe gbà tó bá ṣe fẹ́ introduce àwọn tí ó sì sí mi màá like láti mọ̀ wọn. dadi ìwé ọ̀rọ̀ eré náà ń ṣe. Oh, ok right sorry baby ah. kí ló tún dé ṣẹlẹ̀ ti ṣe ra padà wọn kí ló dé ò ṣe é má fi falẹ̀ ọmọ lápẹ́. ṣe rí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lẹ́nu. tí mi ò lè ṣe fọ́mọ mi nǹkan tẹ́ sọ yẹn mo ti wá. you are ready. bẹ́ẹ̀ ni. kò dẹ̀ ń wẹ́ kó fojú sunkún ọmọ kò dẹ̀ ní fojú sunkún ọmọ náà lágbára ọlọ́run. àmín àmín. ṣé o ti wá ọ wà ń lé fún un. nǹkan tá a wá jọ fún un. ṣètò owó máa fún ẹ lówó yẹn nǹkan kékeré nìyẹn máa fún ẹ lówó kí jóná ṣé kí n transfer fún ẹ ní àbí o fẹ́ cash. cash yẹn ló máa pè mí kí n lè rí owó yẹn mú lọ fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe lọ́la. ma don't rush don't rush since tó ti láníyàn láti ṣe spirit máa lọ sọ́dọ̀ ọmọ ẹ̀ ààrẹ máa yá straight sí so má worry jẹ́ kí n wọlé kí n mú owó máa kọ́kọ́ fún ẹ lówó kí n tó rún ẹ tí n ti fún ẹ lówó tán màá bẹ̀rẹ̀ rírun màá fọ ẹ lẹ́nu perfectly beautifully. bọ̀ bí ẹ bọ̀ bí ẹ bọ̀ bí ẹ mo bọ̀. truth is somewhere. farabalẹ̀ kó sùúrù gbélé já. ẹ ṣe ọkọ mi hmm. ẹ ṣe ẹ̀yin ṣe ìgbà tí Ọlọ́run dẹ̀ ti gbàdúrà tọ́lọ́run ti bò mí hmm. tí mo rí owó yẹn fi ránṣẹ́ hmm. bá ní kí kúkú ní sùúrù kí ọkọ mi jáde gẹ́lẹ́ tó dẹ̀ jáde lèmi náà bọ́ sọ́nà pé kí n máa bọ̀ ká tètè ṣe ohun tá a máa ṣe kílẹ̀ tó ṣú ṣe mọ̀kẹ́ máa ń sọ fún mi látìlẹ̀ ọjọ́ tá a bá rí ibi. ni ń wọlé nǹkan tí mo fi ṣe nìyẹn. ó dáa bẹ́ẹ̀ nígbà tí èmi náà ti rí owó lèmi náà ti rán àwọn ọmọ lọ sọ́jà awó sì ti rán nílé awó rán ni lọ́jà ọjà sì ti rán nílé àti ṣàwọn ètùtù tó yẹ ká ṣe àwọn onílẹ̀ sì ti gbà ìtò yẹ ká gbé lọ sídìí èṣù ó ti gbà gbogbo àwọn onílẹ̀ pátápátá ni wọ́n ti jẹ bọ́ọ̀sì ti fún un ẹgbọ́n ti dà ó ti délé olódùmarè kórókó jágùn ayọ̀ ló kù àmọ́ àìfárí lẹ́yìn olórí àṣekágbà rèé sórí ẹ̀jẹ̀ ẹran tá a parí ọ̀bù díẹ̀ múnú ẹ̀. kẹnu rẹ lè dẹnu àṣẹ kó lè dẹnu ìre ìtó bá kù àwọn ọmọ ó sì ọ lójú ugbó ọ lọ fi sanra. Ah. Bàbá, hmm? ẹ jẹun kí ní ìfi ṣọ́ra. Ah. Ah. Mo wẹ̀ ń tà ń sọ̀rọ̀. Nítorí ọmọ ah, láyé. Ojú rẹ̀ ò ní rí Ìkànnì yóò fọwọ́ múnú rẹ̀. Ó ọmọ náà ni. Hmm. ní ká fara balẹ̀ ká fara balẹ̀ kókò sùúrù ojo tó bá jẹ lóru o mi ò mọ ni should have told me. Daddy. ṣèbí sọ inú ẹ̀ kú àmúmọ́ra ni o ọpọlọ ni tá a bá ká fò. jáde tóbi èmi náà mọ̀ ẹ mi ò mọ àti jẹ àti mu òun ló súnmọ́ sí gbogbo ilé yìí. báwo lẹ ní. ṣáwa ókè. ẹ̀gàn ni hmm? yẹn mo yó kan gẹ̀. o ṣan po yó o lè láì kọjá tí mo sì fún ẹ. Ah, ṣé máa ma tán ó dùn ó dùn jù ìbọn náà ló máa ń sè ó dùn jù ó gbà pé àgbà um, tẹ́mi ẹ̀kan ajẹ tèmi tán sìn gbọ́dọ̀ tán ẹ́ ilé gbẹ ilé gbẹ gan. Hmm. o ní láti wọrin torí ẹnu mo fi bò nínú oúnjẹ tí mo sè so oúnjẹ àwọn ọmọ ilé lẹ́yìn ó máa wà iná tó bá dé dọ́là màá tún bá wọn sí oúnjẹ mi. Ah, ṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ ṣẹ́gun ò ah, jẹ́ ẹ̀jẹ̀ máa ma lọ́lé sìn. ah no no no mo máa sìn ín nù. o fẹ́ sìn mi. yes no. ìwọ kò ní ìdíkọ̀ sìn mi. jẹ́ ká jọ lọ. Let's go. What's in it? now. Baby, o ṣe jẹ́ kí n kúkú wọlé lẹ́ẹ̀kan náà. Ẹ́ mo ṣàdẹ̀ ti dé bí báyìí. Ilé ọkọ mi ṣáà ni. Ilé bàbá mo ṣáà kì í bọ̀ wọn lẹ́rù. Mo sọ pé mi kan mo lọ́mọ àbí mo sọ pé mi ò nífẹ̀ẹ́ ni ẹ eh, ṣé bó ṣe wá tẹ̀lé wọlé ń sìn ṣé yẹn ló wá ló ló wá dáńsìn ni mo ló ṣe máa wọlé dáadáa kò tí ì yá ni ẹ eh, kò yá mo lè ní kó padà kó padà gbàjọ tẹ̀lé mi wọlé. mo ṣe máa padà kí ló tó wá ń wò rárá rà báyìí pé nǹkan tí mi ṣáà máa sọ ni pé a gbọ́dọ̀ má ríra lọ́la o. ti gbọ́ ti gbọ́ àmáyẹ. bẹ́tà gbà ó ṣàmọ̀ pé wọ́n ti jẹun àwọn ọmọ ẹ ló ní ilé torí mo mọ̀ ẹ́ òun yóò bọ̀rọ̀ àwọn ọmọ ẹnì kan jẹ́ kọ́dẹ̀ yìí o ṣó ti gbọ́. òde nìyẹn tó a máa fóúnjẹ bóyàn á ah, lóde gan-an ṣé tọ́kí wà mẹ́. ètò ara nǹkan tá a ṣe ń sọ náà nìyẹn tọ́kí ò sí ń bẹ ẹja ló wà bẹ àwọn ọmọdé ló ní mi ò sọ pé kó bá wọn jẹ ń bẹ jẹ́ káwọn ọmọ jẹun jẹ́ kó yó o jẹ́ kó yó o. mo ti gbọ́ ọ ti gbọ́ dàbọ̀. kí n kàn máa lọ bẹ́ẹ̀ yóò ní họ́ọ̀gì mi ni àbọ̀mọ̀pọ̀ mọ́ mí ìsẹ̀. bẹ́ẹ̀ tán a gbọ́dọ̀ má rira lọ́la o a gbọ́dọ̀ má rí la lọ́la o. ẹjọ́ ẹ dáríjì mi dáre dáríjì mi tóbi dáríjì mi ṣé mi náà mọ̀ pé májèlé wà nínú oúnjẹ má dẹ̀ gbé ìwálé má gbé ìwálé sínú ilé yìí mi ò mọ̀ dáríjì mi ẹjọ́ torí ọlọ́run. But daddy, you did way too much. Hey, Paul, you not allow my mommy to enjoy me. Gbogbo iṣẹ́ tí mo me láyé mi, ìyá mi ò Daddy, so ìyá ìmọ̀dé ni mọ́mí ń jẹ látọjọ́ ẹ̀. Dárọ̀, ìyá jẹ mi. Ah, mọ́mí. This is not the right time to die. party Ajá mi bá ti gbọ́ oh, èrè ọlọ́dẹ o. Oh, ìbá máa ti kọ́ lùgbó, ìbá máa ti kọ́ lùgbó. ẹjọ́ you promised to stay by me jọ torí ọlọ́wọ́ síbi tí mo fẹ́ lọ mọ́. yeah that was then nígbà tí mi ò tí ì mọ orí èèyàn tó jẹ́ gangan ni mo promise ẹ but now i can't cope. ìwọ tí ò ń treat mom sí ẹ báyẹn kò sí family mi tó lè gbà kí n fẹ́ sí Ndereju your best friend. àǹtí Dereju hmm? ń gbọ́ ìyá ìyá la máa sọ̀rọ̀ ń pa èyí wúrà ẹni ah ẹwà àti jáde lóòótọ́ ni pé mo love yín gan o ah but mi ò lè advice ẹ̀gbọ́n mi gan kó fẹ́ ròyìn òbí tiyín. you see o frustrate mom sí ẹ o frustrate mom sí ẹ titi, tí ẹ̀mí fi jáde lẹ́nu wọn Now, o tún wá ní àyàwó wá sínú ilé mi o tún ṣe mi ní boyfriend kan like Are, are you kidding me or something? Sọ fún mi tó bá jẹ́ mo sì tèmi kí ló máa ṣẹlẹ̀. Ah baby, I swear, wàláì mi lè ṣe kọ́kọ́. You know what? Do me a favour please, get out of here now. Baby, I can't get out. Mo máa embarrass ẹ. Mo máa ti space ẹ wò ní láìka rẹ. I mean it now. Dé lójú sọ fún kó jáde because o ní láìkì kan tí mo máa ṣe fún ẹ get out now. Ah. And I don't want to see you again. Get out. ma lọ oh, a ní máa lọ náà ẹ máa lọ ẹ̀gbọ́n mi máa bínú. ọmọ yìí ló pa sí ẹ̀ náà. mo na náà ẹ ò bọ́dá mi ẹ kó lọ náà ẹ kò lè ròyìn òbí nìyẹn final say nìyẹn ẹ ṣáà calm down. ọ̀gá ti pè wọ́n ní padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ mi bọ̀ lábúlé ní bí ọba ṣe lọ èèyàn sì ṣe padà sí ní bọ̀ nílé kí Mm-hmm. Sidi. Ọ̀gá. Lẹ́nu ẹ̀. Orí máa pẹ́ aṣèré má gbàgbé. Àbí ìwọ iná ọkọ̀? Ṣé pẹ̀lú gbogbo nǹkan tó wà lẹ́yìn sí tó ẹ kó o máa mú sọ nìyẹn? Dámilò, you are so so so so so ingrateful. Ọláìmoore ẹ̀dá. Kó kó kó kó kó kó rẹ̀ wá kó wájú mi kó wájú mi. Ọ̀gá bẹ́ẹ̀ náà bá ní kẹ́ ẹ wò dáadáa ó ti pọ́dún kan tó sùn yín jọ tẹ́ ẹ ti fún mi lówó oṣù gbẹ̀yìn ẹ̀yin náà rò ó ẹ sì wá ní ìmoore. ẹ káàbọ̀. àǹtí jáde ẹ káàbọ̀ ọkùnkù mọ̀ rìn àsìkò aláfẹ́rakùn àwọn ìrírú ẹ̀ mọ̀ ẹ dàpọ̀ ẹ bá àrán dádì létí ṣé ẹ mọ̀ pé ó ti tó ọdún kan tó sùn mẹ́jọ tí wọ́n ti fún mi. gbẹ́dọ̀ tó kókó la kó. wọ́n oṣù yẹn. ṣẹṣẹṣẹṣẹ ni pé oróṣòro ṣe ìgbà tó máa wọnú lé tinubu ibà lórí o bí ìgbálẹ̀ òun ló ti rí kan dàrú fẹ́rẹ́fẹ́ nǹkan dàrú fẹ́rẹ́fẹ́ ó lóun padà lọ sílùú òun ìlú yẹn ló máa padà sí ó máa padà síbẹ̀. ẹsẹ̀ àárọ̀ yẹn ló máa padà sí ẹsẹ̀ àárọ̀ nílùú yẹn ló máa padà sí. jáde kí ló bá bọ̀. dadi mi bá kọkọ bọ o dadi ẹ ti fi ti bà tèmi jẹ́ ẹ ti kó bá life mi ẹ wò mí lọ́jọ́ orí mi mo ti ń go through gbogbo stress yìí dadi ẹ ti mú mi kọsẹ̀ látara ìyá mi. ẹ ẹ ẹ jáde jáde ẹ sùúrù ni kò ṣe fún mi kò dùn mímí náà ní gbogbo nǹkan ṣe rí yìí kò dùn mọ́ mi nù mi mọ tó ti tó tó tó tó tó tó sún mi náà sí gbogbo ẹ̀ ní n tó bá ṣẹlẹ̀ gbọ́ngàn ni kò ṣe láláì fẹ́ mi kí ló bá bọ̀. ẹ má wọrí máa sọ tẹ fúnra mi ẹ má wọrí mo máa yẹ ṣe fún ẹ. ṣàlàyé fún mi tó ṣẹlẹ̀. ẹ má wọrí dàdí máa sọ tẹ. wọ́n kò bọ̀dé wọ́n kò bọ̀ sún wọ́n kò làjà. You see, I know I really did something bad, but it wasn't intentional. Ẹ jọ̀ọ́, ẹ ṣáà bá mi bẹ̀rẹ̀ yín, kó dáríjì Sir. Just listen. real mother came kí sorry. Don't sọ it all. rẹ̀. me personally Timba n bá sọ pé mi wà disappointed nǹkan tó ṣe, irọ́ ni mo ń pa. Jade, how could you? kí ló sún edé gbogbo nǹkan tó ṣe ẹ̀yin ọ̀rẹ́ sọ̀rọ̀ náà. wo mo mọ̀ pé o máa ń gbọ́ adé ìtúnú hmm. kò ṣàbí ìyá ó sì kò sí ìyá ìyá alábàárò ẹni ìyá ni alájọsọ ẹni. yes yeah. sir that is after God the next person is for mom èèyàn lè gbọ́dọ̀ tí ara ìyá tó kì í ọ̀sẹ̀ ó léwu gan ni o. Eh, eh, eh, mo gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ ṣe ọ́n ti sáà. mo gbọ́ gbogbo nǹkan tó sọ ok pẹ̀lú gbogbo nǹkan tó sọ ń sìn ó dẹ̀ expect pé kí tó gbogbo máa tó lọ sí ẹ̀. ṣẹ́rí ẹ ṣàdáni ìpè ó máa bínú sí mi mú ìfẹ́ pàdánù ọ̀nà méjì òun nìkan ló make me happy. Jeez. Anyway, well, I'm gonna try this one. And we hope the lessons. Because in the past, Thank you. That, that is it. Thank you. mo understand ẹ ọ̀rẹ́. Ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ó yẹ kí ojú ẹ rí nǹkan tẹ́nìkan ò rí rí. Uh, èmi tún believe in pé tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Kì í ṣe irú ẹ̀ṣẹ̀ ilé yìí ẹ̀yin ọ̀rẹ́. Kò kí ń ṣe irú ẹ̀ṣẹ̀ báyìí. <laughs> ìwé mímọ́ gan jẹ́ kó yé wa pé ẹ̀ṣẹ̀ àmọ̀mọ̀dá kò fi bẹ́ẹ̀ láforíjì o yes mo ti kìlọ̀ fún dáadáa náà mo ti sọ fún ọmọdé ẹ̀ pé kó má fi iná ṣeré pé tó bá fi iná ṣeré iná máa jó lọ́wọ́ mẹ́rin kò gbọ́ràn so nísìnyí tí ìyá ẹ̀ ti kú o ó wá ṣẹ̀wá wá bọ́ṣẹ́ máa bá òun bẹ̀bẹ̀ come on ẹ ká fọ̀rọ̀ ṣírò ara wa náà ṣé bí gbogbo àyè náà la ṣì níyà. ọ̀rẹ́ máa ń parọ́ fún ẹ mo reason pẹ̀lú ẹ̀. Mhm, kò rọrùn o sórí ní gbogbo ìgbà gan lèmi náà máa ń gbàdúrà sọ lọ́hùn pé kí ọmọ yìí má ti ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀dá ìyá ẹ̀ tó kú àmọ́ ẹ má jẹ́ ká ro dídùn ẹ̀ fún wọn tá a bá ro dídùn ẹ̀ fún wọn a máa padà ọ̀rá dé igun ni ọmọ yìí mọ̀ pé àwa mẹ́tẹ̀ẹ̀ta lè bá ẹ sọ̀rọ̀ òun ló ṣe ní ká wá bá ẹ ọ̀rẹ́ wo ṣe fún jọ. Hmm, anyway ọ̀rẹ́ ìwọ ṣáà gbọ́ ti jáde fáwa sórí tá a ti bẹ̀rẹ̀ fàájì díẹ̀ next thing báyìí àdébọ̀ sórí ọ̀rọ̀ yẹn padà. <laughs> ìyẹn náà wà máa gbọ́ bọ́sùn o ìyẹn náà wà oh, bí ok ẹ ti believe pé tí a bá ti ń mọtí lọ tá ti bá ti wọra sọ tẹ bá bá mi sàn máa gbọ́. hell no kò kí n ṣe lórí ọ̀rọ̀ ilé yìí náà nǹkan mọ̀ ọ́n fine máa gbọ́ tí yẹn jáde ẹ má wọrí. ẹ wá ṣeré jáde. ẹ kọ́ sọ bá. jáde sọlá kọ́ ni mò ń wò yìí. ni, bàbá. ọmọ àjíkẹ́. bẹ́ẹ̀ni. Hmm. kàkà fùtánlẹ̀ kárọ̀dọ̀ rẹ̀ jó adébẹ̀ tó ti kú àbùfẹ́ tó ti lọ ẹkún ara wa là wá ń sàn ẹkún ara wa là wá ń sùn ẹni tó ti kú ti kú ẹni tó ti lọ ti lọ ẹkún ara wa là wá ń sùn. Hmm. wọ́n sunkún ẹni tó ti kú ti kú wọ́n sunkún ẹ̀yin tẹ́ ẹ kù tẹ́ ń bẹ láyé ẹ dàgbà ẹ sì dògbò ẹ kọjọ́ orí ìyá yín ẹ lẹ̀pọ̀ mọ́ ti yín ẹ lò kánrin kése wọ́n sunkún. bàbá ẹ wo nǹkan tó gbé mi wá sọ́dọ̀ yín bàbá ojú tí ẹ ju gbogbo nǹkan tẹ̀ sọ yẹn ni bàbá yé mi ti fẹ́ bàjẹ́ tán bàbá ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n ti dá mi dúró ń bẹ̀ hmm. ẹ wọ ọ̀rọ̀ yìí mi ò sí lójútùú kò yé mi bàbá hmm. mo realize pé mi ni mo fa gbogbo ìṣòro tó ṣẹlẹ̀ sínú ayé mi hmm. mo dẹ̀ mọ̀ pé èyí nìkan náà lẹ lè gbà mí torí ẹ̀yin lẹ gbọ́ ìyá mi. ọ̀rọ̀ bá ò ní lọ láì má ṣe ọ̀gbọ́n bí fá ti wí ni. ó ní ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ kó máa ṣe ń ṣe síkàsíkà kó máa ṣe bọ̀ àtọ́rí àti kan ikọ̀ nígbà ó ti tọ́ balẹ̀ ó domi ikọ̀ balẹ̀ ó di yanga ó ti tọ́ níbà òun ni ìgbẹ́jọ́ máa ṣe ó ti tọ́ mọ̀ gbẹ́ni ó ti tọ́ ó ti tọ́ mọ̀ gbẹ́ni ó jù kan ó ti tọ́ níbà ó ti tọ́ níbà ó ti tọ́ níbà ni ìgbẹ́jọ́ máa ṣe òtítọ́ gbé ní ojú kan ọlọ́gbọ́n ènìyàn ní fọ̀rọ̀ lọ́rọ̀ kọ̀ọ̀gbọ́n òmùgọ̀ a sì fi tiẹ̀ náà kọ̀ọ̀gbọ́n hmm. bọ́mọdé bá béèrè lọ́wọ́ àgbàlagbà mi pé kí ni nǹkan tó rí tójú rẹ̀ fi jìn ah, ilẹ̀ ọmọ kún ìyá rẹ̀ ó forí jálé agbọ́n ó sá láìlò káàkiri ó forí jájù nítorí kó ba lè jẹ́yàn ọ̀gẹ̀dẹ̀ wá wo kò kóyè dàgbà tán òun ló wá digi burúkú kò sí láburú àmọ́ ìwọ lọ́ọ̀fọ̀ wàrà rẹ tún wàrà rẹ ṣeun ọlọ́ọ̀túbá ni lọ́nà wo bàbá. lórí sàárè ìyá rẹ ni nítorí pé o ti kọsẹ̀ ọmọdé bá ṣubú awo wájú bàgbà bá sì ṣubú awo ẹ̀yìn wò wò ọ lọ wá jígà tí wọ́n fi sọlẹ̀. Hmm. dígà hmm. tí wọ́n fi sọlẹ̀. ìtàn ló lọ́jọ́ tí wọ́n sìn ìyá rẹ̀ òun ló lò bẹ́ẹ̀ ni bó bá ti wá rí léyìí oníṣẹ́ hmm, kan tá a ṣe ìwọ ló ṣiṣẹ́ òru mẹ́ta ní sàárè ọ̀sán kan lẹ́bàá ọ̀nà bó ah! bá wá ṣe tán àti ṣe ìrànà rẹ̀ fún ẹ òun ló bá rí dàríjì ìyá rẹ̀. bọ̀dá Mukaila tẹ́yìn bá tẹ̀ ń ṣe pípẹ́yìn òun mọ̀ mí bó dára fíù ṣé mo ti dọ́dọ̀ yín tẹ́lẹ̀ kó tó sọ fún mi pé wá ṣiṣẹ́ ló mú àrùn ẹ̀yin náà dẹ̀ lẹ́dẹ̀ send address bíbá yìí sí mi o ẹ jọ dígà tí mo bá yín sọ lórí fóun ló gbé mi débi báyìí. lóòótọ́ Rihanna. bọ̀dà Mukele ẹ jọ orúkọ mi ò ń ṣe Rihanna jáde lórúkọ mi. ìwọ náà jọ Rihanna jáde lóòótọ́ dígà mẹ́ta la kó wa lọ́jọ́ tá wá sìn yẹ àmọ́jọ́ tá dé gangan gangan alẹ́ ọjọ́ yẹn ọlọ́lọ́run láti Kano wọ́n ti kó jígà lọ báyìí. ha mo dáràn. ó sún lálàá wà. mo kú bùrọ̀ mú kẹ́lẹ̀ ìjọ ìṣàní ìjọ. Ah, ó sún lálàá wà o ọ̀rọ̀ owó la bá dé o. Mukaila calm down na why don ṣe báyìí wà wà má ṣe báyẹn na wà ọmọ ẹlẹ lẹkìn já ẹ tán torí jígà tó ń sọ yẹn ìkànnì ẹ wà lọ́dọ̀ wa ń bíbá ẹ but Mukaila ó yẹ kó náà mọ̀ pé ẹnu òfìfo kò kí ń dún yànmùyànmù náà ó yẹ kó ṣe náà mà tẹ̀dúró how many days ló fẹ́ fi lo jígà yẹn náà. Oh, eh, ìyẹn ò ṣe ṣe problem ìgbà díẹ̀ náà mo fẹ́ fi lo jígà kò pẹ́ kò pẹ́ rárá. how many days. ká tó rí bí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta mi ti lo jígà tó. ìyá àmú káyọ̀lá ó mọ kan. so nǹkan tó ṣẹlẹ̀ pé fún wa tẹ́ bè ní tó wà nílẹ̀ ẹ̀ wọ́n á gbé kan fún ẹ̀ wọ́n sáré lọ lò ẹ̀ oh. eh, ó yí ẹ̀. sẹ́rí lẹ́yìn owó mọ́tò tó máa gbé mi dẹ́kọ̀ gbogbo owó tó kù ní báàgì kò ju five thousand lọ. Ah, ṣé wàá ń bì báyìí. wàláì ó wà ń bì. eléèbì ni ẹ làásì ó bẹ̀rẹ̀ kó máa dọwọ́ rú nìyẹn fàágbè eyín márùn-ún ká tó ra gbó ká tó ra rẹ̀ ká tó ṣe ọmọ kí lè eyín márùn-ún fẹ́ ṣe ní ọ̀rọ̀ lẹ̀ tó bá ti rówó ojú ẹ̀ máa ràn wọ́n wọn a máa ṣe bí eléèbì fèyín méjì kún. wà Mukaila calm down báyìí ló ṣe báyìí náà ah, kí ló ṣe five and six lèmi àti ẹ̀ náà ojú fẹ́ máa jà mí yàn ni ojú fẹ́ máa jà mí yàn calm down jọ. ká tó ra tó ká tó ra rẹ. ẹ ṣe sà. báàkì mi tó. ẹ ṣe. yà yà bí ní àwọn jígà méjì tàbí lọ́jọ́ yẹn ẹ̀kọ́ náà lélẹ́yìí ló ti yẹ dá mi lójú gan gbà. mo rà fi ẹ ṣe ẹjọ ṣé mo lè rí láìlọ́n tí máa fi. láìlọ́n káyìn náà wà lọ́wọ́ àjùjọ. Vale, é Loródio. Cai lá. Àjíkẹ́ abiyamọ gidi lọ́jọ́ ìṣòro ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ọmọdé ló ń ṣe mí ẹ dáríjì mi gbogbo ọ̀nà mi tó ti dàrú ẹ jẹ́ kó látúnṣe. Tóbilọ́ba kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣe dádì. Daddy, àmọ́ kí ló tún ṣe yín? Sorry. Ọ̀rọ̀ tí a lọ́wọ́. Ṣáṣẹ́ àwọn ọmọ lọ sí i. Ní ti ẹ̀ ní aṣọ púpọ̀. Ṣàpárọ̀ bite you. Sorry. Sorry. So gba tẹ́tí mo bẹ̀yẹ̀ dáàdi, ó yẹ you ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Kò ń ṣàyè ló yẹ kẹ́ tún máa ṣe báyìí fún mi dáàdi. Ẹ ṣe àwọn gbogbo stress mo pass through these days dáàdi, ẹ̀yin ló yẹ kẹjẹ́ kí n máa strong. Ọjọ́ gbà yẹn mo sọ. Sorry. Àwọn nǹkan tí mo fọwọ́ ara mi fà wọ́n, òun ló ń dùn mí ní nǹkan tí mo rí. <coughs> ẹ wo ẹ má stress ara ah, ẹ. ẹ wo ẹyin ẹyin máa bẹ ẹ jọ kẹ <coughs> ẹ dá ìjì mi ẹyà wa bá ń tọrọ àforíjì hmm? ọ̀dọ̀ Ọlọ́run ìyá yín <coughs> sorry stay strong for us please. dadi ẹ lè ṣe báyìí you wa look who I kù wá kó ẹ jọ Jika, níbo la ti rí i. àjíká. dáàdi ẹ̀wọ̀ ẹ mára jìkẹ́ ògógó ẹ nanti. Nanti, jẹ̀rẹ̀. dáàdi. àjíká. dáàdi ẹ̀rí fún. dáàdi tọ́kọ̀lọ́wọ́ dáàdi dáàdi dáàdi please my <laughs> Tóbi. mi àjíkẹ́ mo ti realize gbogbo mistakes mi ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ bá mi tọrọ mi tó ẹ má yẹ káyé mi bàjẹ́ tán mami ẹ jọ̀ọ́ mami ẹ ẹ dáríjì mi ẹ má yẹ kí tèmi bàjẹ́ tán ẹ jọ̀ọ́ mami. acabou. ìyá mi mi òrìṣà mi ìyá mi ọlọ́kọ̀ tó wà mí wá sáyé ẹ ẹ dáríjì mi ẹ ẹ má jẹ́ kí tèmi gbé gbogbo ọ̀nà mi tó ti dàrú ẹ mi ṣàtúnṣe sí ẹ jọ̀ọ́ wá mo mọ̀ pé mo ti ṣe yẹn ẹ jọ̀ọ́ ẹ dáríjì ká fara balẹ̀ ká fara balẹ̀ ká fara balẹ̀ kókò sùúrù péréjà bìrìjà. òjò tó pàjẹ́ lóru o ta ló máa rò fún ta la fẹ́ gbọ́. ọlọ́run adẹ́dá àṣẹdá ọba tó mọ mi tó mọ mi ẹ dáríjì mi ẹ jẹ́ kí ìyá mi náà dáríjì mi ẹ má fi dáhùn sí gbogbo àdúrà mi. sọ pé wọ́n torí pé ti gbàdúrà mi ìyá mi àjíkẹ́ ẹ ṣé mo dúpẹ́. say no more. So, I am back forever. So all you need to do now is go inside, change, and let's go out. Oh. or I love you, baby. I love you, mom, and I miss you. Same here. <laughs> so Jackie, my mi lọ and no matter mọ́tò kò change okay. okay oh i miss you so much. i miss it. all right dear. padà kó lọ change. wádìí ohun gbogbo dájú kó o di èyí tó jẹ́ òtítọ́ mú kó o tó gbé ìgbésẹ̀ kankan. contract tí mò ń bá kan lásán lọ ń ṣe ló yí mi síbẹ̀ tó yí mi sípò. ìwọ ló mẹ́rin wọ́n ló mẹ́rin ìdàgbàsọ bọ́tọ̀ sùn. ẹjọ́ ìlú náà ni wọ́n ti fi ṣí ẹ kó rojọ́ bá ọ̀rọ̀ ẹ lọ́rùn ẹjọ́ tó lọ ayé iṣẹ́ ọ̀tọ̀ ayé rí ọ̀tọ̀ Fọláyẹmí Gbóyèwá ọmọ pupa tó ń gbéná pupa fàlejò pupa lórí ẹni pupa ní Fọláyẹmí. bọ̀dá ó ti tó bọ̀dá ẹ ìwé ìgbà mi o. Fọlá. Mr. Benson ẹjọ. mo ní kò yẹ sọ pé Mr. Benson but I am Chief Benson. Mr. Office. ẹ tẹ́ ìkẹ́ yìí sí náà o láti sàlẹ̀ ni mo ti ń gbọ́ ohun yín òun ló jẹ́ kí n wá sókè. Oh my goodness. Come here. Ó wà òdì lóòótọ́ òun ló ń tọ́jú ó mì pé òun náà kan ṣe tẹ́lẹ̀. àwọn ìyà kọ́kọ́kọ́ gbé wá bínú tí mo wò. Forisa Johnny Confello, Forisa Johnny Confello, Forisa Johnny Confello. wò ní ẹjẹ ń gbò àgbóhùn yìí di ẹni fi bò sí ọmọ àlejò gbọ́dọ̀ kí ni bẹni gbọ́ tí ń dàgbọ́rú. Asíwọlé òbúkọ, ó fọwọ́ bomú, ẹni tí ò gbóhùn ara ẹ̀. Kí ni ìtumọ̀ yẹn o? Ṣèbí wọ́n sọ pé bí kúlù sọ kó fi àtàárọ̀ báyìí kó fi gbẹ́ ò títí di alẹ́ ìyẹn ò ní kí oorun ẹ̀ kó rọrùn ju ti ẹyẹ àdán lọ. àǹtí mo kò rí aládùúrà ni bẹ́ẹ̀ni ẹ túbọ̀ kún fún àdúrà dáadáa kí ẹ má bàa fi ọkọ ṣe ọ̀rọ̀. gbogbo nǹkan tó bá fẹ́ ni màá ṣe fún ẹ mo rẹ́dì láti mú inú ẹ dùn láyé bá ń jáyé mi ò lè fi ẹ́ sílẹ̀ please. ṣé mi ti sọ pé gbogbo yẹn fọwọ́ kàn kàn mi mọ́. jọ̀ǹkọ́ ẹ̀ wo ni mo fọwọ́ kàn. bra mi lọ fọwọ́ kàn you touch my bra yeah. Liz tábà wí a máa kú bá a dẹ̀ wí náà ọ̀run là ń lọ. ẹni tí ọlọ́run bá ti so pọ̀ kò sẹ́ni tó lè yà wọ́n ẹni tó lọ́n bá sọ pé nǹkan kan ì wà láàrin wọn kò sẹ́ni tó lè dá dúró. o ní àyà o ní audacity o ní àyà pé kò sí nǹkan tí fẹ́ ṣe àbí ó ní gọ́ọ̀dù tí wọ́n kọ́ lásìmọ̀ tí wà. ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn òye mi dáadáa o. àsìkò láyé àsìkò láti sọ ohun ò dàbí odò eléṣìí tàǹtí rẹ ni lọ.